هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي يدوقف الله أشي الصلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الوجد دي رحمة للعالمين بكل ما جاءك كل ما جاء عنه fún gbogbo àgbáńlá ayé kí a sọ̀látù náà máa wá lọ̀rí bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alkiyama lẹ́yìn náà kíra wa lọ́kùnrin wa lóbìnrin wa abẹ́rẹ́ Allah subhanahu wa bá àtijọ́ máa ń pàdé ní gbogbo ọjọ́ ìní láti lè máa fi kẹ́kọ̀ọ́ alukur'an tá a tún máa ń pàdé ní dídí àkókò yìí náà ní gbogbo orú ọjọ́ ọ̀la tá a fi máa ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó so papọ̀ máwọn ìdájọ́ ẹ̀sìn wa àwa bẹ́ẹ̀ pé bá a ti ń pàdé yìí olúwa mọ́tàjà pàdé bẹ́ẹ̀ nù ọgbà Jánnà ẹ̀ bá a ti ń kóra wa jọ lórí tọ́lọ́run ọlọ́mọdé àpawápọ̀ tán lẹ́sùn olóore al-ikhlas èyí ńlá ní àtọ́lọ́run ti ṣe fi máa ń níjẹ̀wọ́gbà àníyàn kálukú wa ọlọ́mọṣà bá wa tún ṣe kọlọ́njẹ́ ká níyàn wa kújọ tó lọ́rùn kọlọ́nṣà mi wa iṣẹ́ wa sábà máa ṣe kújọ tiẹ̀ tó bá wá jọ tiẹ̀ kó wá tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀kọ́ kan wa tó a tún máa tẹ̀síwájú lẹ́yìn náà fi idhnillahi ta'ala nínú ẹ̀kọ́ al-Qur'an eléyìí tí yóò wáyé àbíká ní ti ń wáyé láti gbàtà ti bẹ̀rẹ̀ nínú Suratul Baqarah. Eh, ọdún mélòó la fi kí ọlọ́nìkan ló máa wò eh, as-sahabiy al-jalil Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa an as-sahaba ajma'in níjọ́ Umaru kẹ́kọ̀ọ́ al tó sì fẹ́ kọ́ Suratul Baqara ọdún tá a sísò nìkan lọ́rùn kí sì ń lọ bí ọdún méje ẹgbẹ́ bá aláàmà tó bẹ́ẹ̀ náà kẹ́yà àlẹ́ rahmatullah ní wọ́n ti gbẹ̀gbà wa rẹ̀ bẹ́ẹ̀ ní ṣọ́ọ́bù iman àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ lòun náà ti wá ó wá dunnú ó sì dúpẹ́ fọlọ́ ó wá pa odidi ẹran ẹwà bẹ́ẹ̀ ti jáde rẹ̀ ó wá pa odidi ẹran fọlọ́ ìdínú àwa náà ń kí lọ náà rèé ọdún mélòó dàbí parí súrọ́tù Baqara àmọ́ àmọ́ àtàmọ́ kí lọ kátàmọ́ kẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n bá wa lọ́wọ́ àwọn abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó mẹ́ta san kálukú wa náà lẹ́sùn lórí kó sì ká kúnnú mizani hasanati wa sam. أعوذ بالله من الشيطان الرجيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا وقل بل, قل بل ملة إبراهيم حنيفا وما كان من المسرفين آيات أبتي غزاليوت سبغة الله سبغة الله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سبغة الله ومن أحسن من الله سبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباق والأتباع كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسقا لتكونوا شهداء لتكونوا شهداء لتكونوا شهداء على الناس وكذلك جعلناكم أمة وسقا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم àwọn àyà yìí ọlọ́mọta fún alágbóyé rẹ̀ ọlọ́mọta àjòyé wa afẹ́mọ́ pẹ́ pọ́ńpà rẹ̀ náà rí abẹ́lúwa wa bẹ̀rẹ̀ ọmọ ọba wa ọ̀rọ̀ tí ì ti tọ́ lọ́hún ọ̀rọ̀ tí ì ti tà nábì ọ̀rọ̀ fẹ́nu tí máa ń jẹ́ àkóbá tí máa ń jẹ́ ọ̀ràn lọ́rùn oníwàásí ọlọ́ọ̀dàkùnmọ́tà sọ wá mẹ́rù gbogbo dábàá wí àyílè ní olúwa mẹ́ta jọ ṣe déédéé qala Allah kó ṣe déédéé qala rasuluhu kó ṣe déédéé qala sahaba. àsọyé àwíyé àlàyé olúwa pèsè ẹ̀bá wa dáwìí gbogbo àwa náà tá a wà gbọ́ àgbọ́yé tó yè kóró èkúlú amọ́sàkùnjẹ ẹ̀fà wa náà àṣìṣọ́ olùwàṣọ àwa kò mẹ́ o àṣìwí olùwàṣọ wa kò mẹ́ àṣìgbọ́ ìpínlẹ̀ ọba aṣọ gbogbo ìjọba náà kò mẹ́ lápapọ̀ olùwà ní sí ìbọ̀kọ́ta mọ́. síbẹ̀ wọ́n ta ń wá ومن أحسن من الله سبغا ونحن له عابدون ọlọ́run ọba wa subhanahu wa ta'ala aya ta kégbẹ̀yìn ó níbi tó lùwá ti ń ròyìn fún wa pé fa in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw. fa in amanu bi mithli ma amantum bihi faqad ihtadaw. ọlọ́ni táwọn yahudi nasara àwọn mushrikuna ubadul asnam ọlọ́nìká ní gbogbo wọn lè nírú gbàgbọ́ tẹ̀yìn sàádé yìí gbàǹjọ́ náà ní fákọ́dé ìjà ọlọ́nà ti mọ̀nà. tán bá gbáǹjẹ́ gbà tán tẹ̀lé tẹ́ tẹ̀lé tán rìn bẹ́ẹ̀ ti rìn tán ronú bẹ́ẹ̀ ti ronú fákọ́dé ìjà ọlọ́nà náà mọ̀nà nù àmọ́ ọlọ́ni àmọ́ tán bá gbẹ́rù gbọ́n rí tán láwọn ò ní gbà ti yín. wà ìjà wà láwọn fà ìmọ̀ ni wọn gba wọn ẹbí wọ́n ya inú ìyapa ẹnu náà náà wà na si náà ni wọ́n máa wà wọ́n sàyẹ̀kùfí kàhùnmùlọ́ ala ni tó wọn kò ní jẹ́ kágbára wọn ká ọ agbára wọn ò ní ọ wọ́n torí létà wọn àwọn àgbà tí ẹ̀hún tó tẹ̀lé ohun gbogbo ìmọ̀ tó bá wù ọ̀rọ̀ ara wọn ó kàn máa ara wọn lè mọ̀ ní èmi ọlọ́wọ́ bó mọ̀ tọ́ o ọlọ́run ní àwa tá a ti látọ̀ yìí ọba tí ń gbọ́ ni ọba tó sì nímọ̀ ni ìgbà ọlọ́run wá fìlànà àwọn sáábé nílẹ̀ fún wa fún olójú ọ̀nà tètè yẹ̀wù bí bá tẹ̀lé tínà sọ́ra bá tẹ̀lé táwọn kìbèrí bá tẹ̀lé àwọn náà bá jẹ́ ní ìmọ̀lẹ́ ó ní gbogbo wa gbọ́dọ̀ tọ̀ ó ti lójú ọ̀nà tó dúró déédéé pé ìjà séńjọ́ náà táwọn kèfèrí ń bẹ táànábì ń bẹ láyé ìgbàgbọ́ àwọn sọ̀hábà tọ́lọ́wọ́ ọba rẹkọmẹ́ndì fáwọn kèfèrí ìjọ ànábì bẹ́ẹ̀ máa lọ náà tó ti di pé yapa irú òṣẹlẹ̀ lẹ́yìn òun ìlànà tó fi lọ́lẹ̀ fún aná ìlànà àwọn sọ̀hábà yìí níbi àdìsàlẹ̀ ibi àwọn kan wá dọ́rọ̀ nílẹ̀ ni wọ́n ń sọ fún wọn pé á ah, lásùbá àjọ kan àsùbá ni wàásì ní wáyé àsùbá làwọn kí tó ń jọ́ náà lànà bí bá bẹ̀rẹ̀ wàásì mọ́wò ìdọ́ sáàdùbà ní ìrọ̀ wàásì náà dó góńgó ó dó góńgó débi pé bẹ́rọ̀ fọti minhal uyun ojú àwọn èèyàn ń dami wọ́n wájìlá ti minhal qulub wọ́n kan àwọn èèyàn ń wárìrì ó láwọn wá ní kúlnà ya Rasulullah iye òjíjọ́ ọlọ́run fa áùsínà ya Rasulullah dákun ní gbóló nǹkan tó ti ẹ̀ sọ lẹ̀ fún wa tí o fi bá àbá ti ẹ̀ rí ọmọ láàrin wa gbóló ní a lè máa rántí ẹ̀ pé ẹ ẹ mọ́ gbà wípé ànábì sọ gbóló yìí ìgbà náà yóò wá máa gbà wọ́n mọ̀ràn ẹgbẹ̀rún ọlọ́run ẹ máa gbọ́ sí lórí ilé kò bá àjẹmú lásán kò bá àjẹgbà ànábì wa ní innahu man ya'ish minkum fàtàyà ìlà àbàtà ìlà. ẹni tẹ́mi rẹ̀ bá gùn díẹ̀ nu yín ẹ̀rí apá inú tí ó pọ̀ láàrin àwọn mi ilé yóò dé yóò sọ díẹ̀ dé yóò o gbé wá ni àmọ́ ebe gbogbo ẹ̀ fàálẹ́ kó rí tí mo ṣe ní ẹ̀wò ìjẹ́ tí wọ́n mú papọ̀ tí mo ṣe wọ́n ti ẹ̀rọ ṣèdí ìtẹ̀lẹ́mà ìlú ìlànà àwọn àrólé mi àwọn àrólé rẹ̀ àwọn Ali anábìnrin náà ìlànà wọn ẹ̀dúró ti yìí náà anábìnrin tamassaku biha ẹgbàmú o wà á dùn alẹ́ ìhà bí nà wà dìbì ẹ̀fẹ̀ yín ọ̀gàn yín dì mú ẹ̀sìn àwọn sàhábà lọ́nà wọn bá mú ìfún wọn. níbi kan wọ́n ti wà fáà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábìjá mọ̀ pé àlèhùnmọ̀ yóò padà pín ó ní Yahudi pé sí seventy one Nasara pé sí seventy two àlèhùnmọ̀ yóò padà pín sí seventy three àwọn aláìlẹ́kọ̀ọ́ kan wọ́n láwọn òrùpa ní ìlà láti àtúrà àti pọ̀jù 73 lọ àìpé àìsẹ́ kí ni jọmọ́ àìpé níjọ ànábì ti sọ̀rọ̀ kalẹ̀ tọ́gọ́rùn ọdún kìíní fi lọ tọ́gọ́rùn ọdún kejì fi lọ tọ́gọ́rùn ọdún kẹta fi lọ táàbí lọ ọgọ́rùn méje ọgọ́rùn mẹ́jọ ọdún àwọn àfa aláìsí ìpín mẹ́wàá níjọ náà àtùtù lọgọ́rùn mẹ́jọ tẹ́wárí bá ti wá wà yìí náà àìkọ́ gbọ́n nínú dáàdínẹ́bì kà fún wa sallallahu alayhi wa sallam torí gbogbo yìí dẹ́yìn ó mọ̀ pín lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yọ̀ abẹ́ ẹ̀yọ̀ kan náà gbogbo ẹ̀ tẹ́lá ti gbogbo tàṣọ́wùfù padà ẹ̀kọ́ nìlíyà ìjàníyà nàfṣàbàlíyà ṣàdìlíyà kìnìkanlíyà gbogbo líyà líyà líyà gbogbo wọn kí gbogbo ẹ̀ ẹ̀yọ̀ kan ní lóbi jásí pé ọlọ́kùnmọ́tà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ìgbà nẹ́bí wà láà pín recommendation nẹ́bí jọ náà ó nígbà ẹ̀ bá pín tán á nílẹ̀ ànábì sílá máa wá sí onífà alaikum bil jama'a àkíwá ní aljamaa níbi kan ní ilẹ̀ yọ kan tí ó lànà àwọn tẹmúdí tírì tọ́ ní gbogbo wọn ni wọ́n wọ náà anábì ní híyà máa ana àlẹ́yìn ìyàwó máa wà kí ni wà àpààbò ẹyọ kan tí ó lànà náà lẹ́yọ kan tí máa ń bẹ lórí tí mo dúró lé lórí èmi àtàwọn owó àtàwọn sàábì mi ń lọ ọlọ́run wá ń ròyìn ìlànà wọn fún wa báyìí tẹ́lifí ó yẹ ká mọ́rí àbí ó yẹ ká mọ́rí ìgbà ọlọ́run wà parí olúwa wa ní. tẹ́rí lánàá wọn tá ń ròyìn yìí ò ní sí bùkọ́tà lọ. bùkọ́tà lọ wà máa ń àṣàrò nígbà lọ ní síbẹ̀kọ́. sílárúbá bá ní síbẹ̀kọ́ àwọ̀ là ń pè bẹ́ẹ̀ kọ́lọ̀ lárúbá wa máa ń lọ síbẹ̀kọ́ yóò ti máa túmọ̀ sí kíni àwọ̀ tẹ́ pé ọ̀dà nísìnyí tá a bá lẹ̀ máa ra ògiri èyí ó ṣe tí kò lára rẹ̀ kò ṣe tí ẹni pé yóò lẹ̀ mọ́ ni àwọn àbá wa ni ìdí tọ́lọ̀ ń wá ti sọ pé síbúrọ̀ mi èyí tó ti gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni pé ìlànà wọn ń lè sin ọlọ́run ìsìnbùkọ̀tà wà ẹ̀sìn ọlọ́run ni ẹ àwọn ni ọlọ́run ti wá lo kọ́lọ̀ tí wá lo tó dàbí àwọ̀ tó dàbí ọ̀dà láti kún nǹkan wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé sẹ́wọ̀n pé tá a bá kùn mára nǹkan kì í sí kúrò lára ẹ̀ aníbọ́lọ́ ti fẹ́ kẹ́sìn ó wà lára wa ni kẹ́sìn ni kó lẹ̀ mọ́ wa lára débi pé ọ̀rọ̀ ẹnu wa ká mọ rí ìsìláàmù bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu tó mọ̀ sọ báyìí ọba ti sọ̀rọ̀ sẹ́jú márùn-ún ah Ah, bó lẹ́tí mọ̀ ah, ẹgbọ́rọ̀ ẹnu rẹ̀ ni àwọn nǹkan kan ni ó jáde nínú ọ̀rọ̀ rẹ̀ láti rápẹ̀rẹ̀ sìn lára rẹ̀ bọ́lọ̀ ti yá wà nù ọ̀fẹ́ gbàṣẹ́ níbi tó ti ń gbàṣẹ́ ká gbóhùn ẹ̀sìn mẹ́ kìí ṣe ká gbóhùn táwọn nǹkan parí pé mùsùlùmí ni ara mi muslim ẹ mùsùlùmí ana muslim ẹ á pélé ìdí ronú yìí inú rògbọ́ tún nígbà tó bá ń ronú ìgbésí ayé pé on plan ẹ̀rọ pé èyí ò mọ̀ fọpọlọ ya nǹkan gbà mí èyàn ṣe ọwọ́ èyàn lè mọ́ bà fún ogún ọdún èyí ó sì ya plan rẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ní lójú òpósùn náà sọ́rí ni ọtí ń ya plan rẹ̀ yẹn kí Islam ó sì mọ hàn lára ń tọ̀ ń yá lẹ́sìn ti gbọ́dọ̀ wa ni ìmúra rẹ̀ já rẹ̀ sì mẹ́ ìmúra kọ́ múra tọ́ báyìí ah, mùsùlùmí lélẹ̀ bí mùsùlùmí jí mọ́ nínú ohun a má ọmúra ọsọ̀rọ̀ ọwùwà ọgbẹ́gbẹ̀ láwọn èèyàn fún ọjọ́ kan ọjọ́ méjì wọ́n sì àtúnwá ń bí ọ pé a ìjẹ́ ọjọ́ bèèrè lọ́wọ́ yín pé mùsùlùmí ní ní abẹ́ ìṣe mùsùlùmí wàláì bọ́ọ̀kọ́ náà kọ́ sí mọ́dọ̀ ní sunkún wọ́n rí ọ wọn wá mọ̀ pé mùsùlùmí ni ọ àbọ̀ọ̀kọ́ náà kọ́ wa máa lọ rí sun ẹkún pé yé ṣe ni mo ti rí rèé torí pé tọ́lọ́hùn wọn bá pe ẹ̀sìn fún wa níbí ní síbùgọ̀ síbùgọ̀ nǹkan àálẹ̀ mọ́ nǹkan tí ó sì lẹ̀ mọ́ nǹkan nìjú pé ẹ wàá máa rórí pa nǹkan nì lára gbogbo ẹ bá ti rí nǹkan náà ìsìláàmù tó tọ́ bá ti ń ṣe gbogbo agbègbè la gbọ́dọ̀ ti máa rórí pa ìsìláàmù mẹ́ níbi ipò fẹ́ báyàwó rẹ lò á wàá máa rí orí pa ìsìláàmù ìbẹ̀rù ọlọ́run ti máa báyàwó rẹ lò

islam ní ká ti báyìí pẹ̀lú àwọn ìyàwó wa àti ká dáa pẹ̀lú àwọn ìyàwó wa àwọn ọmọ kárí ọ̀nà tí wọ́n ń gbà fi bá wọn ọmọ rẹ lò àyín tí wọ́n ń ṣe báyìí pẹ̀lú àwọn ọmọ tí ẹlẹ́sìn islam làwà islam ló ní a bọ́ ọmọ lò bẹ́ẹ̀ sí bògọ́tà lọ. ìbẹ̀gọ́tà lọ wà máa ń àdánù mìíràn síbẹ̀ kan wà láàánú lọ́hùn-ún ẹ dákun ọ̀dà islam járí mú ọ̀rọ̀ rẹ tó bá ń sọ̀rọ̀ pé á islam ti péǹtì ọ̀rọ̀ lágbájá islam ti bá pọ́líṣì ẹ̀ iṣẹ́ rẹ tó ń ṣe járí islam ń bẹ̀rẹ̀ wọ́n ni á islam ló pọ́líṣì iṣẹ́ rẹ fún gbogbo ìgbésí ayé rẹ ọ̀rẹ́ rẹ ọfẹ́ bọ́ rẹ lò járí islam ń bẹ̀rẹ̀ ọfẹ́ bọ́ gà tó kọ́ iṣẹ́ lò járí islam àwọn aládùúgbò rẹ̀ la ilaha illallah járí ìsìláàmù bí wọ́n ti ń bá wọn lò pé ah, àfà ìdí wà dá púpọ̀ ọ dá púpọ̀ ń kọ́ ọmọ dá padà sára ìsìláàmù òun náà ti kọ́ ọ pé kí wọ́n ti kọ́ ọ ni àmọ́ kọ́ ọmọ wa bẹ ládùúgbò ìwọ wá ní ìnira fún gbogbo àdúgbò ìwọ la rẹ ọ̀rọ̀ rẹ wọ́n máa sọ wájú ọ̀rọ̀ rẹ wọ́n máa sọ lẹ́yìn ah òun ló ti kinní kan òun ló bàtẹ nìkan jẹ́ òun ló fọ́lé ẹnìkan òun ló jáde ẹnìkan ah mùsùlùmí kan ìdọ́gbọ̀rọ̀ máa bí ìròyìn rẹ ní pé é olóṣàánú eléyìí olóparí pélé eléyìí olófin eléyìí ló ń jẹ gbọ́dọ̀gbọ̀rọ̀ máa ìròyìn rẹ nù torí tí islam kọ ẹnìyẹn na bí wọn bá wo bí islamu ti kọ wa ní ẹ̀kọ́ pẹ̀lú bá ti máa ń bá ládùúgbò lò á rí torí pé ọbẹ̀ tó fẹ́ sì wọ nìkan kọ́ lọ́ọ́ jẹ mọ́ ọ gbọ́dọ̀ kọ̀nsídà àwọn aládùúgbò rẹ mọ́ pípọ̀ ti ṣe bẹ̀ tán ọbẹ̀ wa àti wọn lọ ń ṣe ẹ dákun ọbẹ̀ tèmi àti yín ṣe ṣe ọbẹ̀ mi àti níbọ̀ ládùn ṣe tàbí mọ́ rántí jọ́ tí ó bá ṣe bẹ̀ nu wa pé ìyá kínní kan àwọn náà ń bẹ lẹ́yìn wa níjọ́ àwa ń gbá kó rẹ̀ ti wọlé níjọ́ lọ rántí pé tọ́ àpò rẹ̀ ti mú ra wọlé yìí o ìyá kínní ló ní bíríkà méjì ń bẹ ìyá kínní kan ló ní kí ọ̀dà ń bẹ ìyá àtọ̀hún ló ní níjọ́ là ń ṣe bẹ́ẹ̀ tẹ́rí pé àdúgbò tán àbíkọ́lọ̀ kó fi ìsìláàmù yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ nígbà anábì tí ń sọ̀rọ̀ pa aládùúgbò anábì ní pẹ̀mẹ̀ẹ́zẹ́ lẹ́jùbìrì ìlú yìí sí ní biljar hátà zọ̀nàntù anáhù sọ́yíwọ́sọ́ ètò aláyà kò yẹ kò gbò tí ìjà ń pariwo àwọn aládùúgbò rẹ̀ àwọn aládùúgbò rẹ̀ ó lóun wá rò pé bí ti ń pariwo aládùúgbò yìí ṣé kò ní padà bọ́rọ̀ náà débi pé bí èèyàn bá kú tẹ́ká aládùúgbò tó máa pín ní ogún ẹni pé ó sọ aládùúgbò díbi ẹbí yányán ẹ̀já rí Islam lára ìbálò rẹ̀ pẹ̀lú aládùúgbò rẹ̀ ẹbí rẹ̀ ìjẹ́ <laughs> Islam wà bíbọ́ sí gbẹ́mí ló ìjáwọ̀ ẹbí rẹ̀ tiẹ̀ ṣàǹfààní lára rẹ̀ ẹ̀ ìwọ náà ọjọ́ àti ẹ̀sìn ní 2000 lákàntì ǹjẹ́ bí rẹ̀ kan ti ẹ̀jẹ̀rẹ̀ tú ọ̀nà dẹ̀rà lára rẹ̀ ní ayélujára islam ó dẹ̀ káwé bí rẹ̀ pé pé káwọn kan tó wá jòkó láàrin ara wọn kan máa sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn pé ah, ah lágbàtà gbogbo anìkan polówó owó ló ti àríwá wọn àbí kò mọ́ tó wẹ́ fowó ṣe ní ah ó mọ́ tó wẹ́ fowó ṣe o islam wọn lẹ̀ ti ń ṣe ó ní kíní olùkọ́ bẹ́ bó àwọn ẹbí rẹ̀ ti gbọdọ̀ rí ẹnu àríkẹ́ bí rẹ̀ kí wọ́n ọ̀ tí ì lé lórí o kẹ́bí rẹ̀ kẹ́ sì mọ́ kọ́ yí lọ́wọ́ kọ́ tó wá mọ́ donate blọ́ọ̀kù pé aládùn gbogbo ẹ̀kọ́ blọ ẹ̀kọ́ lè yọ ẹgbà two hundred blọ kiri ẹ̀fi tó kó tiẹ̀ ti dé wíńdú lẹ́wù à ìwọ ò tí ì kọ́ tiẹ̀ à ah, tí yín ló ti dé báyìí ìjọ tèmi náà bá dé ọlọ́run gbàdúrà gbogbo wa bí mùsùlùmí ti máa ń ṣe nù àmọ́ ẹ̀ máa wà ní máa ṣe lé mi níjọ mọ̀lẹ́bí rẹ̀ kan bá bá pé ah, àbá àwọn ọmọ mi wọ́n ní wọn wá lé ìkíní ìrìn à ah, ẹ̀rọ alájà ọmọ tèmi náà múná ṣọ́gbà àti sanwó tí wọ́n náà ní o ìmọ̀ ọ̀dá àti ìlédìí ẹ̀ wálé ṣé ìwọ́jà rántí ẹ̀tọ́ lé wálé náà aláìbẹ̀sẹ̀ ti kọ wa nù gbogbo àwọn ìwà yìí gbogbo ẹ̀ ló ti wá bọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀wù tó lu wá sí pẹ̀sì fún wa olùwà ni sí bùgọ̀ sí bùgọ̀ sí bùgọ̀ àbí ẹ̀dàkùn ọ̀dà tá a kùn sára mọ́sálásí adákùn kò pẹ́ kò pẹ́ iná rẹ̀ tó ọ̀dà yìí nìyí a lè fi kúrò lára rẹ̀ kò ṣeé sí ọba lọ bẹ́ sí àdàyọ ọbẹ̀ sí ògiri ni bẹ́ẹ̀ lẹ̀ sí lára rẹ̀ ìjọ sí bẹ́ẹ̀ tí ó ti lára rẹ̀ ìjọ bá ti bẹ́ yọ ẹ̀sìn ní lára rẹ̀ yóò àtọ́jẹ́ pa ọ́ ni níjọba ti fẹ́ ní kọ́ mọ̀ ṣe dáadáa mọ́ kó jọ bí ìgbà tán fẹ́ fi ọ̀bẹ sí ọlọ́run tán fẹ́ dúnwò rẹ ẹ̀sìnú járí inú ọ̀rọ̀ rẹ járí inú rẹ lọ́dọ̀ ẹ̀gbẹ́ bọ́tí mọ báyà tiẹ̀ lù yóò yàtọ̀ gbogbo ti báyà wọn lù wo ṣe mọ bá bàbá rẹ lù yóò yàtọ̀ gbogbo èèyàn ti ń bá wọn ti ń bá yà ti káwọn èèyàn máa wú ọ pé ah, ìwọ pàṣẹ kò ni ìwọ nígbàdùn tó ìdùnnú ya rẹ̀ mọ́ fún priority ìdùnnú ẹ lọ níjọ́ tí èèyàn bá balẹ̀ ayé níbi yìí oníṣegínú lọ́tọ́ ń tó wáyé pé ẹ̀sìn ọkàn ọkàn tọ́ọ̀ṣì àǹgbò àbí gíná pé kínú ọkàn akànṣáàrí fírí ọtún ṣèṣe sí mi lọ kò níjọ síyàwó kò níjọ kò níjọ lè mà kò níjọ tẹ̀sìn lújẹ́ kò níjọ tẹ̀sìn ọgbàtà ọmọ náà bá yorùbá bá rẹ̀ lójẹ́ kò níjọ tẹ̀sẹ̀ àwọn aládùúgbò ariwo rẹ̀ ni wọ́n mọ̀ pa àwọn ọ̀rẹ́ rẹ̀ ariwo rẹ̀ ni wọ́n mọ̀ pa ah, àbá rẹ̀ tó kọ́ ń kéwú àgbákò lọ bí bàbá ọ̀dùn àbá rẹ̀ mú ọ̀wà tó fi dùn nú sí àwọn àwà tó fi mọ̀ bá nú jẹ́ níwà tó kú sí tó burú àwọn ilé yìí ó ya pa Islam láti gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pa Islam láti gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pa gbogbo nǹkan alámọ̀rí wa ẹ̀sìn kódà ń tọ́ tó ọba bá yẹ̀jà sábà rí pọ́ ń jà báyìí kan wọ́n ní pé ń tọ́ tún torí ẹ̀jà nítorí kí ni ẹ̀sìn ìgbésí ayé wa nù ẹni tó ọbẹ̀ mú lọ́rẹ̀ torí ẹ̀sìn lọ́sìn mú lọ́rẹ̀ ẹni tó ọbẹ̀ bá sọ̀tá torí ẹ̀sìn lọ́sìn mọ́ bá sọ̀tá a ìlú àti àtijọ́ kẹsẹ̀ mọ́ṣọ́ òkùnkùn kan náà àjọ bára wa débi tó lápẹẹrẹ kọ́ rí pé ìjẹ́ ń sọ lé lórí kéde lórí pé ẹ wá bú mi ẹ wá lẹ́nu mi ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n èmi náà wá lọ tilẹ̀ dàrú èmi náà wá lórí mi fọ́ èmi náà wá ní ìwọ àrígbà fún lẹ̀ yìí kí wọ́n lẹ́ jà sí ìwọ tó ní káwọn mọ̀ sí ìrùn wọn àwọn àtìlá mọ̀ sí ṣẹ̀gbẹ́ ìyíò kí lẹ́ jà sí ẹ̀sìn tó tó bá débi ẹ̀sìn kò sí ibi náà lẹ́ẹ̀sì náà ní báyàn lọ torí pé ẹ̀sìn yẹn gbọ́dọ̀ di síbùkọ̀ tọ́gbà láwọn èèyàn ọ̀ṣẹ̀ nǹkan mi wọ́n pé ilé ìgbà ti pọ̀ ju míwàá ẹ̀sìn ló ní ọdún bẹ́ẹ̀ ọ̀ṣẹ̀ mi wọ́n ní ah, ilé ìdíwá ọdún wá lò tó yìí èmi kí ó sì lè ọdún bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ dákun ẹjọ́ àlọ́ kẹ́kọ̀ọ́ ń pa ìsìn sẹ́tìlẹ́sìn yóò dùn ó sì rọrùn torí gbogbo olúwa ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn fún wa olúwa ní wa ma ja'alna alaykum fid-din min haraj ẹ̀sìn dá nígbà ṣe yíga nígbà wà mọ́rí kìí ṣe tí ó mọ̀ níwá lára bá wallahi al-azim ibẹ̀ ládùn ayíwà ẹni gbogbo wàhálà dídá lókúkó ra wọn sínú ayé yìí ẹ̀sìn ló pọ̀ lára wọn ló fi dì bẹ́ẹ̀ agbọ́yí ló kù lára wọn ló fi dìbẹ́ wọn tẹ̀lé tọ́lọ́ wọn tẹ̀lé súnà tànàbí wa Muhammad má ìjọ ẹ̀ bá ti tẹ̀lé súnà tànàbí wàhálà tẹ́mà nínú ìtínà tẹ́mà kojú nù agbáko tẹ́mà rínú ọlọ́mọdé àti agbáko ọlọ́mọdé àkojú wàhálà ẹ̀wòṣèlú ẹ̀wòṣèlú gbóò ní fíńbì náà náà kí ló fà á nígbà wọn ti yọ ọwọ́ tọ́lọ́ nígbà wọn ti yọ ẹ wo àwọn àwọn lóṣèlú wa ní ẹnu ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ̀rí bọ́ ti fi rán wọn rán wọn ń bára dáradá káàkiri kálukú wa náà tó wá ń gbé àwọn ìwà náà tó ti bẹ̀rẹ̀ tàhálíláàtì àwọn analysis ìyà kí ló fà á ẹ̀sìn ló sọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ̀jẹ̀ kálukú ẹ̀jẹ̀ ló dà padà sínú ìgbésí ayé wa káwá wo bá ti lálàáfíà kí bàbá kó dá ìsìn padà sínú ilé rẹ̀ kó wo báàrin òun àtìyàwó òun ó ṣètò kó wo báàrin àdúgbò wa ẹjá fi ẹ̀sìn bára wa lò káwo bí ìfẹ́ ó ti jòkó láàrin wa inú mọ́sálásí wa ẹjá lo àgbọ́yé islam àgbọ́yé súnà káfi bára wa lò káwo bá jẹ̀ mọ́ mọ́sálásí ó ti dàbí ẹbí ṣe pé tí nǹkan kan báyìí lè bá ilé kan láàrin wa báyìí bí kí gbogbo wa ló bá ní agbèdè nílẹ̀ kan náà ẹ lágbájá àti ká kó inú àdánwò tó wà inú ẹbí káfi ẹ̀sìn tó káwo bí kálukú ó ṣe máa ṣẹ̀gbẹ́ ariwo tẹ́sí ọmọ papọ̀ wọn bí ọ̀rọ̀ ẹbí ni pé kò gbọ́dọ̀ já lọ́tọ̀wọ́ jẹ́ o okùn ni o à ń sọ́bọ̀ ni kò gbọ́dọ̀ ọ̀dọ̀ tiẹ̀ kó já tí kálukú bá du kò ní já lọ́dọ̀ tèmi eléyìí náà ń du kò ní já ní ọ̀dọ̀ tèmi tẹ́bí ọmọ dàrú àmọ́ ń jọta yọ owó ẹ̀sẹ̀ kó ẹwu báwo yẹn ti dọ̀tá ara wọn olùwà ni tí mo gọ̀tà lọ. ọlọ́ni ẹ̀sìn ìsìláàmù yẹn síbúkọ̀ ìmí ọlọ́run ọba ni o mo gbé kalẹ̀ ní kó sì máa jẹ́ ní tó gbọ́dọ̀ mọ kálukú gbọ́dọ̀ lẹ́ mọ́ra rẹ̀ lára tí ò gbọ́dọ̀ sí ẹ̀sìn táwọn sàhábà tọ́lọ̀ wá wọlé lórí bó ti wá rí nù ọlọ́ wá ní wa man ahsanu minallahi sibgha wa man ahsanu minallahi sibgha ó ní pé ọlọ́ni táwa lẹ́ni náà tó lè gbé nǹkan kan kalẹ̀ tí ó dìzáìnì nǹkan kan tí ó wà dáa tó ń tẹ́lẹ̀ ọlọ́run gbé talẹni náà tí ó gbé ẹ̀sìn kalẹ̀ tẹ́sìn náà wà dáa bí irú yìí tí èmi ọlọ́run ọba gbé lẹ̀. ọlọ́lá ìtọ́ abá ìyẹn máa sọ bẹ́ẹ̀ fún wọn o ọ̀nàhàlò láwù àbìlú olúwa yìí làwọn ń sìn tiwa ẹ̀sìn tọ́lọ́run ọba yìí ti gbé kalẹ̀ làwọn òfin máa jọ́sìn fún bóyìí ti ní a máa ṣe bẹ́ẹ̀ náà ní kíni làwọn ó ti ṣe máa ṣe ànígbègbọ̀nà bòmíì ìdán ìlzàmú fi bọ̀gọ̀tàlá ẹ̀sìn ọlọ́run yìí ẹ̀dàkùn ẹja wà mọ́rí ọlọ́run Allah subhanahu wa ta'ala ó wá ní wà nahnu lahu abidun wa قل أتحاجوننا في الله وهو ربنا وربكم hmm. ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون آية تأكل لكم àwọn ẹ̀kọ́ kan bẹ tó yẹ ká dìmú bí àyà àwọ́kọ́ tí bùkọ́tà wà ọlọ́run ní ká gbẹ́ ìṣòro ń túmọ̀ sí pé dandan ní kíkà lùkún wa ká dúró di ẹ̀sìn Islam níbi gbogbo tí ìsìláàmù ti dájú ọ̀rọ̀ pé tí a rí wa ọ̀rọ̀ àwa àtọmọ ọ̀rọ̀ àwa àti mọ̀lẹ́bí ọ̀rọ̀ àwa àtòbí gbogbo ẹ̀ ẹ̀kọ́ ìsìláàmù nípa tó àkọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹ̀sìn islam hak òdodo ni o kí ló fà á ó ní pé ọlọ́run ọba ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ààrẹ èyí wà ẹ̀ dákun irọ́ kan bẹ lọ́dọ̀ ọlọ́run kò sí rọ̀ ìtọ́nà ń bá fi tì sọ́dọ̀ ara rẹ̀ òdodo ni látòkè dópin Islam hak òdodo ni látòkè dópin ìlànà nẹ́bí òdodo ni látòkè dópin ìlànà àwọn sọ̀hábà òdodo ni látòkè dópin àwa náà gbọdọ̀ tọ́ àwa náà sì gbọdọ̀ tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀sìn Islam ahsanul adiyani kulliha tẹ́rí gbogbo tó bá pè ní ẹ̀sìn pátá ní kíníkà ẹ̀sìn náà fi ń ṣe kò sí ìtò lè dàbí Islam ẹ àwọn kan bọ sàgbó àwọn kan bọ ọyá àwọn kan bọ omi gbogbo tó kálukú wọn bọ ohun ẹ̀yẹ kí kálukú wọn máa gbé ìwé òfin rẹ̀ jáde ẹ wá gbé ìwé òfin tọ́lọ́ náà jáde èwo ló lè balẹ̀ ayé lọ ẹ wo àwọn táláwọn ń ṣe ètò ètò òṣèlú ilé ayé nìṣẹ́ ẹ wo democracy tí wọ́n kó káàkiri ìlànà gbésí ayé náà ti ṣe pé á àfẹ́mọ̀ gbénú ìlú òfin táàmà lò fi dẹ́ra wá wọ́n gbé democracy dálẹ̀ ẹ dákun òfin wo ló fàyè gba ìwà jàǹbá tó tó democracy ẹ̀rọ òfin kan tó fàyè gba ìwà jàǹbá kò sí kò sí ó fàyè lẹ̀ fún jàǹbá tààrà because àwọn èèyàn náà fọwọ́ ara wọn gbé kalẹ̀ òfin ọlọ́run tó wá rò páwọn ń sá fún ibẹ̀ gangan làlàáfíà wa wà nínú òfin democracy bí èèyàn bá pààyàn sẹ́yìn pé òfin ọlọ́run gbẹ ní bá pààyàn ibà ti wádìí tó lóòótọ́ ló pààyàn kí lọ́lọ́run bá ní káàdì kan pa padà ó tàn àbí ò tán ẹ lọ òfin democracy àwọn náà wọn ní ẹ pa padà o àmọ́ ẹ kọ́kọ́ mọ wádìí ó yá ẹgbẹ́ ẹ kọ́kọ́ lọ gba lọ́yà ẹ máa wọ ẹ dákun democracy ọkọ ní pé yẹn kan gbọdọ̀ dìde fún un òun náà ní ráìtì àti gba àyàn kan wá sọ pé lóòótọ́ ó pa àyàn mọ́ kò yẹ kẹ́ pa ó yá wọ́n sì wá mọ́ kó yìí rọ́jò kó yìí rọ́jò kó yìí rọ́jò tẹ wá rí òfin wọn níbi ó lè dé tẹ bá rò pé ẹ ti gbé kinní kan ẹ ti mú ọ̀daràn kan báyìí òun náà kà tún ní kinní kan kinní kan òun kinní kan tún bẹ́ o objection of kinní kan kinní kan lọ́ọ̀yà tiẹ̀ náà yóò tún fáìlì kinní kan tó bá tún fáìlì kinní kan tẹ́ tún ní ẹ ìwọ aláàrẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ́ tún sáyẹ̀ kinní kan lọ́ọ̀yà tiẹ̀ ló kà tún lọ fáìlì kìíní kan ọ̀daràn ní ó sì mọ̀rìn káàkiri ní gbogbo nínú democracy nù ẹ mọ́yé èèyàn tí ó ti pààyàn nàìjíríà ìtọ́júlé kan wọ́n pa ní ẹgbùrù wọn mọ́ ní ọdún kan ìjìnlẹ̀ wí tí ó bá ti bẹ́ẹ̀ súnmọ́ 20 years ó so òdìlé kó mẹ́rin náà ń pọkùnrin kan ní Clifford ọ̀jí ìyàn bí àwọn èèyàn lè rántí rẹ̀ àbí Clifford ọ̀jí náà kọ́ ni Clifford ọ̀jí yẹn pé wọ́n kọ́kọ́ mú ayé ẹ̀kọ́ jẹ̀mọ́ onáfàmù wọ́n ká èèyàn mọ́ ní abẹ́ bíríjì Òṣòdì wọ́n ká gbogbo pàtàkì àwọn èèyàn ká gbogbo ẹ̀ á kí lélẹ́ yìí mo lélẹ́ ti jẹlẹ̀ ó ti wá lè jẹ́ bẹ́ẹ̀ gbégbégbé ẹ̀rí gbà tí ó mọ ká gbà tí ó fi darúkọ àwọn lọ́ba lọ́ba bíi méjì mẹ́ta níbo ló parí rẹ̀ dé níbo ló wà sọgbà abàdànlá àkàgbọ́n kankan mọ́ náà ẹ̀ gbọ́ mọ́ náà nù ó ti tó fàyè gbárù ẹ̀ democracy democracy ó fà ìgbàlú ẹ̀ nítorí pé òfin ni òfin ó máa dófin mi yóò máa dé ní ẹbá gbé dé ju sí kọ́ọ̀tù báyà ó kàn máa fà á ní lọ́yà sí lọ́yà gbàgbàgbàgbà tó bá yá wọn gbà sílé kan aṣọ sílé kan sílé kan sílé kan òfin òfin kò fi ló jẹ́ sí ibi tí fọkànbalẹ̀ wà fún inú ayé wà láì fi ìsìlámù tóbi ẹni gbogbo àdáyé ti jẹwà nàìjíríà yìí tọ́lọ́ lajúlẹ̀ o tọ́lọ́ lajúlẹ̀ tànàbì lajúlẹ̀ ní kálukú ní gbogbo ẹjẹ́ ń dàrú ẹ kàn wọ̀rọ̀ kan náà rà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ kan mi o ẹkàn wọ ọ̀rọ̀ ńkẹ́ wípé kákànlá fẹ́ implement ọ̀rọ̀ ní nàìjíríà ayé wá tó àbí òtù nígbà wà náà bí ní láàyè òmìnú àhàdókò subhanallah láàyè òmìnú àhàdókò hátà yuhibba li ìgbàgbọ́ rẹ̀ hatta yuhibba li akhi àfìgbà tó bá tó ń fẹ́ fún ọmọ ìyá rẹ̀ máa yuhibbu li nafsi irú tí ń fẹ́fẹ́ mi ara rẹ̀ kó lọ rí pẹ́rú ẹ̀ fún dání ọmọ ìyá rẹ̀ ẹ̀dàkùn àdífì yí lásán ó sọnù ní nàìjíríà yóò sọnù nàìjíríà ó sọnù mọ̀nàkàì ó sọnù mọ̀nàkàì ọjà rẹ̀ àwọn buhari gan jẹ tiẹ̀ àgbákò ń ṣòun náà torí pé òun náà fẹ̀sì tó ẹ̀yin náà fẹ̀sì tó gbogbo aláàtọ̀ ń dàmú ẹwọ ẹnu gbàdán lépo epo ṣèkìní kan epo ṣèkìní kan ẹwọ wàhálà tá a kóra wa ní ẹrí epo abẹ́rẹ́ epo lépo ẹmọ wọn náà àwọn kan kóra wọn jọ àwọn láwọn làwọn ọmọ ọ̀tá àwọn láwọn làwọn ọmọ ọ̀rá ìta àwọn yìí wà lọ sí gbogbo ẹnu ọ̀nà lépo epo start ní àbí ilé epo kan wá lépo àwọn àwọn ní ẹ̀ lè wọlé epo àbíkẹ́ fáwọn lówó ẹ̀dàkùn owó kí ni ìnira bá wa àdàdà wá rí lè epo kan tí ó ń ta epo kí ù ló gùn lọ yìí àwọn yìí ó tó wá dún lẹ́nu géètì pé tẹ́ ẹ̀ bá ti san owó fún wa kò sí kíni kò sí epo ìkànnù èyí ò fẹ́ràn tó fẹ́ fún mọ̀lákejì rẹ̀ èyàn bẹ́nu dààmú ọ tó wá fi kún ìdààmú rẹ̀ àwọn àtẹ́ńdáǹsì lè epo àwọn tepotepo náà máa ń mú nọ́ọ̀sù dání àwọn yìí ló tún wá dúró pé òkè sọ ti dénú nọ́ọ̀sù náà ọjọ́ ọkọ̀ ti wàhálà ṣe wàhálà ti tó kíù tó kíù ọtí yanjú tàwọn ọmọ ta ọtí yanjú yìí náà ọwọ́ àjàjà wọlé epo ọtún wá tó kíù tó kíù ọwọ́ dẹnu nọ́ọ̀sù èmi kọ́kàn tó epo fún ọkọ̀ sanwó ni àwọn yìí ló tún wá ní ṣẹ́jì rẹ́dí àti epo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá san two hundred naira àlè tú òun náà fi tiẹ̀ kún ọ̀rọ̀ di mélòó bàbá tó wá nílé epo torí pé epo ti wọ́n òun nìkan ló lépo olóòtún wá lọ bí mítà epo rẹ̀ yóò tún wá yẹn pa tóun bá tún wá yin tán tẹ̀bí wọ́n ti fi tú lẹ́ra tú bàbí yóò lẹ́nu tẹ́kù wọ́n ti fi five naira per òun máa yin òun máa dúkè ẹ̀yọ́ ọmọ two hundred naira per litre ni ó ti yín epo lítà tààrà ò tó lítà ó tún wá fowó kún tó dínkù lówó epo ẹ dákun ta ní ṣe wá báwọn. àwọn ọ̀rẹ́ ti ra wa kí ni ló sọnù lára wa la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹ wá tún ti ní lọ ẹ mọ wá gbogbo ibi tẹ bá lè tún dé gbogbo bẹ̀rẹ̀ ní kéèké ọ̀fẹ́ tó ní ìsìn yẹn ẹsìn ló sọnù alẹ́ ìyá lọ bí ẹ̀sìn ọlọ́run ìgbésí ayé tí ó bá tó ẹ̀sìn lẹ́bì tó ẹwọ́ gba àwọn olóṣèlú wa náà èwo ló lè gbélé tí ò níná nù wọn tí ó sùn mọ́júmọ́ láì ní níná láì ní tan ac ó ti ẹ̀wà kéré jù láì ní tan fan èwo ló lè sùn mẹ́nu wọn àwọn iná ń bẹ lé wọn twenty four seven èmi àti láti bí ọ̀sẹ̀ méjì nífẹ̀ẹ́ ẹ̀ mọ́ bá a ti ń láàgùn lóru àbá ẹ̀ tún wá tí fáànù ẹ̀ sì tún mọ́ láàgùn kò tún wá síná ẹ̀tún àmọ́ làágùn láti jẹ́ lójó láti fi iná sùn ní àdúgbò ìgbẹ́ ìlú káfí iná sùn ládùúgbò tí wà yìí ẹgbọ́ kìí ṣe inú ọdún tàwà yìí ọdún tàwà yìí ò kìí ṣe inú ẹ̀ inú ò láti fi iná kírun mọ́sálásí ìgbé iná láti kírun àbí iná náà fi pè mú tọ́mọ́lá àwọn ọmọdé àsìkò tí wọ́n mọdé àsìkò tí àsìkò náà lójì tó ní káàsùn tó tó ọdún tí mo lọ para àwọn ọlọ́run èpo láhàwọn ọ̀làkùnwọ̀ta àwọn mítínú máa mọ́ lórí bí ẹwẹ̀ jẹ́ ara jẹ́nẹ́tọ̀ ìkéré kan o àjẹ́nẹ́tọ̀ ilé ìjọba lágbára o díṣù ti lọ fún ọ̀rẹ́lá fi sí náírà pàlítà tó wá di ẹja wá pẹtiró jẹ́nẹ́tọ̀ ti ọ̀hún ẹlọ́gbé wá ẹja mọ̀ tán síra wọn àbá láhàwọn ọ̀làkùnwọ̀ta àwọn tó sì lójó lóṣèlú wa ìbáwọn náà ìbínú ayé yìí náà lájọ wà àwọn ọmọ pé kódà gbogbo kòtẹ́kò yìí wọn ọmọ pé kòtẹ́kò èmi àti yín làmọ́ o ẹni tó bá ṣe mi tẹ́kì jà lẹ́wọ́ lẹ́kọ̀ọ́ kan ní wà báyìí lásán yóò wá sí ìkanra ara epo ìkanra inna lillahi wa inna ilayhi raji'un níbo là ń lọ ni pé ẹni tó sọnù lára wa kí ni nǹkan náà jàmá ẹsìn ẹjẹ mi àti káwa wa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tiwa ẹsìn ẹjẹ ń túnṣe lọ́dọ̀ tèmi kí n túnṣe látinú ilé mi kí n túnṣe látọ̀dọ̀ ara mi kí mi kọ́kọ́ bẹ̀rù ọlọ́run kí n bá bẹ̀rù ọlọ́run kí n transfer ìtọ́jú àwọn ìyàwó mi pé ẹ ọlọ́run kí n bá kó bẹ́ẹ̀ yọ́mọ̀ mi ẹ ọlọ́run inú ilé wa ìbẹ̀rù ọlọ́run làá wá fi ń bára wa gbé la fi ń bára wa lò ó wá kó nílé wa ó wá ń bọ ogun tí wọ́n ń lọ yẹn ìbẹ̀rù ọlọ́run ọba yẹn wá ń lọ ogun rẹ̀ ó wà lọ́gbọ́ bẹ̀ ibi tẹ́mi bá dé tí mo bọ́ta ìbẹ̀rẹ̀ ọlọ́run tí mo gbé kúrò nulé òun ni mò ń lò ìyàwó mi tó kúrò nulé tó bá dé ta ìbẹ̀rẹ̀ ọlọ́run tó gbé kúrò nulé òun ni lò àwọn ọmọ mi tó kúrò nulé tó bá bọ́ta ìbẹ̀rẹ̀ ọlọ́run tó gbé kúrò nulé òun náà lò kíkálukú náà wà máa lò bẹ́ẹ̀ láti inú ilé rẹ̀ àwùjọ yóò dà bí òní dáa àmọ́ ti sọnù lára wa nítorí ọjọ́ fún wa ni pé sí ìbùkọ̀tà lọ́ọ̀ ọlọ́run ní lánàá tòun ní ẹ̀dìmú ẹ̀sìn tòun ní ẹ̀dìmú kò wá sí lánàá míì tó lè dáa kò sí ètò míì tó lè dáa tó tọrọ Allah subhanahu wa ta'ala bá gbé kalẹ̀. àwa sì rèé olúwa làwọn ọmọ ìjọsìn fún un. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́ni ìyá nẹ́bí sọ fún àwọn Yahudi àti Nasara atuhajjunana fillah àá kí ní ṣe yìí ẹ ma bá wa jìyàn ní olóòrè ilé ìlànà tí wáyà tẹ̀lé ogun ẹ̀dẹ́ fún àwọn obìnrin atuhajjunana fillah ṣé ẹ ma bá wa jìyàn tó lónìí ẹ ma bá wa jìyàn lórí òdodo ọ̀rọ̀ lónìí àá wàhúwà rọ́bù náà wà rọ́bù olúwa yìí olúwa táwọn sọ yìí ti lọ lọ́wọ́ ọba ti wá wà rọ́bù kún òun náà ti ní kí ni òun náà lọ́wọ́ ọba ti yín náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ń fi lé pàṣẹ fáwọn Yahudi àti àwọn Nasara oníkálukú mọ̀wọ́n rẹ̀ oníkálukú ó ṣe kí ni ó mọ̀wọ́n rẹ̀ oníkálukú ó sì gbó láyé ara rẹ̀ kó sì dúó níbi tó bá yẹ kó dúó sí àìdúó níbi tó bá yẹ kí wọ́n dúó sí wàhálà ni ó dálẹ̀ fìtínà ni ó dálẹ̀ ìdààmú dáàbò olóòjìgíní òní ó dálẹ̀ ala kulli kí lọ́rọ̀ ọba fẹ́ jẹ́ bí áyà yìí ni pé òfin ọlọ́run èsì ń tẹ́ ẹ̀mọ̀ jiyàn lórí torí kó clear akul قل أتحاجوننا في الله وهو ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم kò nídìí ẹ bá kò nídìí ẹ bá wa jiyàn olúwa wa yìí ọlọ́run ọba wa ni òun ló dá wa ló dẹ̀yìn náà ìtàn tó sì dá wa yìí lánàá àmàlúná wà lakum àmàlú ẹ̀yin lẹ́ni tẹ́yìn tẹ́ ẹ̀ bá ń ṣe àwa náà la ní tiwa tá a bá ń ṣe wà náà hànú lẹ́hu ìgbà wa kàn fi yàtọ̀ ni pé àwa dúró lórí tọ́lọ̀ wọn bàbá ní àdúró lórí torí tiẹ̀ nìkan làwa sì ṣe é ṣe gbogbo tàǹṣe aya yìí lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó fi ń ṣe àtakò àti ìdánwòrò padà sọ́dọ̀ àwọn al-yahud wa mada wa ìgbé ilé yìí náà tá a gbà polú ayé lọ́lọ́run èyí ti tẹ̀ wá lè tẹ̀lé lánàá ọlọ́run gbà tá a gbé kalẹ̀ kí lẹ́gbọ́n bá jiyàn sí lórí ọ̀rọ̀ tó lọ́run táwa ní ẹgbà tẹ́lẹ̀ nígbà kò nídìí ẹ jiyàn náà ṣe bóun lolúwa wa ó dẹ ní kíni lolúwa yín náà ẹni bá ti gbà pọ́rù ọlọ́wọ́n ọba yìí náà lolúwa àwa méjèèjì kí ló dé tẹ̀ wá lè tẹ̀ lófin rẹ̀ tó sọ̀kalẹ̀ sínú Al-Qur'an tẹ bá ti gbà pálù Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ẹni tó kù ní kẹ́ máa ṣe kíni ẹ máa tẹ̀lé àmọ́ ẹ̀ tẹ̀lé ẹ̀sìn bẹ́ ká gbà póhùn ní tí agbọ̀dọ̀ máa ṣe ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala olúwa ní ìyá nàbí jẹ́ kó máa yí wọn bẹ́ẹ̀ o ẹ má lẹ́ ẹ máa jiyàn ẹ sì àwa la ní nǹkan wa ọlọ́run Allah subhanahu wa ta'ala tí wọ́n ń dáwọn kèfèrí ìlú ń pé. am taquluna inna ibrahima wa isma'ila wa ishaqa wa yaquba wal asbata kanu hudan ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون آية تاكاي أعرف الله سبحانه وتعالى أني ولنا أعمالنا ولكم أعمالكم yíò láti mọ̀ sí àwa àtàwọn kèfèrí ò lè jọra wa a ti gbọ́dọ̀ máa dúpẹ́ kàjọra wa wọ́n wà tí wọ́n lọ́tọ̀ àwa náà ń segin àwa àti wà lọ́tọ̀ làkúndínù kún wálé ẹ̀mí lànà àmàlùnà wàlàkún àwa àmìtẹ̀wà táwọn máa ṣe aníjọsìn tó ní a máa ṣe ẹ̀yìn náà máa ṣe ti yìn àwa ti rẹ̀ wà náà láwú mukhlisun àwa ọlọ́nìkan ṣoṣo làwa ti gbọ́ ẹ̀rọ ẹ̀yìn ti kó nǹkan ní ìpapọ̀ mọ́ sí ìdí nìyẹn mùsùlùmí ò gbọ́dọ̀ máa du kẹ́sì òun wa mọ́ ẹjọ́ tàwọn kan tẹ̀bá àmọ́ sọ kíní kan pé ajíṣe bí ìsìláàmù la gbọ́dọ̀ máa rí mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣe bí bàbá ńlá bàbá ẹnìkan má fẹ̀sìn rẹ kọ́ sí anybody dúó síbi tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala tó bá ní àdúró sí ibi tọ́lọ̀ bá ní àdúró sí mẹ́rin ọwà èyí tó bá sì ní ajínà sí ìwọ náà ṣe kíni ìwọ náà lọ rí jìnà sí má lagidi lórí tó bá ti ń jẹ́ òfin ọlọ́run

sọtọ́ ní kálukú bá ti jọ dúó ti tọ̀dọ̀ ara rẹ̀ ẹ̀sìn yóò sí kéèyàn yóò mọ̀ yanjú ọlọ́run ni amtẹ̀ kúrú rẹ̀ inna ibrahim wa ismail wa ishaqa. amtẹ̀ kúrú ọlọ́run ní àbí tí ń ń jáde lẹ́nu yín gan àti tí ń jáde ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kàwọn ọlọ́run amtẹ̀ kúrú rẹ̀ أم تقولون إن إبراهيم أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون ألا أن تقولون إن إبراهيم ألا أن يهود النصارى ṣe ń tí ó máa jáde lẹ́nu yìí ni pé dájúdájú ànábì wa Ibrahim àti ànábì wa Ismail àti ànábì wa àti ànábì Yaqub àti àwọn al-asbat jamu sibt àwọn àrọ́mọdọ́mọ tó al-asbáàtù yìí àwọn àfọ́ onítẹ̀fsír ẹnu wọn kò lórí kí ni túmọ̀ al-asbáàtù àwọn ìgbàtà al-asbáàtù ni àwọn ọmọ annabi wa Yaqub alayhi salatu wassalam àwọn méjì gbà pé al-asbáàtù ó ní àwọn àrọ́mọdọ́mọ míì tó wà lẹ́yìn ní ìwà ẹlẹ́gbọ́n náà wọ́n bá ti gbé àyà yìí àtorí bàbá àwọn àgbà lọ́jọ́ ọkọ̀ gbé ọlọ́wọ́ bá ní amtẹ̀kúlú náà iná Ibrahima ṣe ń jẹ́ ń wí nìtì ni pé Ibrahimu tó jẹ́ bàbá fún annabi Ismailu Ismailu tí wọ́n jẹ́ bàbá fún wa Ishaqa tí ń jẹ́ bàbá fún annabi wa Ishaqa annabi Ishaqa tó wá ń jẹ́ bàbá fún annabi wa Yaqub bó ti bí ra rẹ̀ o annabi Ibrahimu ni bàbá tó bí ismail ismail yìí wá ń jẹ́ ẹ̀gbọ́n sorry ma'adira ó ń jẹ́ ẹ̀gbọ́n fún anabi wa ishaq anabi ismail àwọn ìran àrọ́mọdọ́mọ tiẹ̀ làwọn lárúbáwá ti ṣẹ̀ níbẹ̀ lànàbí wa muhammad jáde amọ́látorí anabi ismail àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ tó ń bí anabi kankan ò wá mọ́ until anabi wa muhammad sallallahu alaihi wasallam tó anabi ishaq tóun wá jẹ́ àbúrò fánàbí Ismail tí Ismailu àti Ishaqo tí wọ́n jọ ń jẹ́ ọmọ fún wa Ibrahim àwọn méjèèjì ọmọ ti Ishaqo wá ní Yakub Yakubu àwọn ọmọ tí ẹ̀ wá ní al-asbab láwọn mí ló ń tẹ̀sí ìṣe gbà yìí pé àwọn ọmọ ànábì Yakub òun ni àwọn asbab tó kó ànábì Yusuf àti gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ sínú àwọn méjì ní irọ́ àwọn tó tún wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wọn ni àmọ́ kí Ọlọ́run bá fẹ́ lò mẹ́ ni pé gbogbo àwọn tá a kà yìí Ọlọ́run ní ṣé kílèmù yìí tẹ́ fẹ́ kílèmù ni pé kánú húdán áwùnà sọ̀rọ̀ Ọlọ́run ní tẹ́ fẹ́ kílèmù ni pé gbogbo àwọn tí mo kà á lẹ̀ Yẹhudi ni wọ́n nà sọ̀rọ̀ sí ni wọ́n Ah, ah, ọlọ́run ní ilé ànábì sọ fún wọn pé ẹ̀yin lẹ wá mọ̀jù ní àbọ́lọ́run ló mọ̀jù ẹ̀yin lẹ mọ̀jù ní àbẹ́ni ọlọ́run ọlọ́run tó wá ní wà mọ́ ní àbìlámù ọlọ́run ní ẹ́ ta ní fi ń ya lábòsí tó tó ẹni ó rí ẹ̀rí tó dájú látọ̀dọ̀ èmi ọlọ́run tẹ́rì ní sí ìgbẹ́ lọ́dọ̀ rẹ̀ ó sì bẹ̀rí nípa wọn kátà mọ̀ ṣàhádẹ́tẹ́ ẹ̀ǹdà ó pa ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ mọ́ mínà lọ ẹ̀rí ní sí wà látọ̀dọ̀ ta ni ẹ̀rí bẹ fún yín táwọn ẹni yìí wọ̀nyí ṣe yahoo díwọ̀ yìí ṣe nàṣọ́rọ́ ẹ̀rí bẹ fún yẹ̀yìn náà sì mọ̀ ẹ̀ sì lọ́wọ́ bò ó ìjẹ́ ẹ̀rí Tawra ta ni wọ́n sì gbà kóhùn lọ gáà nábí àwọn Musa Nasara kí ni tíra àti wọn tí wọ́n bá dá tíra wọn padà wá Injil tàti la nábí wọn Isa tẹwárí àti Musa àti Isa ẹ̀yìn lẹ́yìn gbogbo àwọn tọ́lọ́wọ́n bá dákọ̀ yìí náà tó ẹ̀yìn lẹ́yìn gbogbo àwọn tọ́lọ́wọ́n bá dárúkọ yìí ó ní kíni àní ànábì Ibrahim ló bí Ismail àti Ishaq Ishaq olówá bí Yakub Yakub yìí náwó sàfi ti ìpìlẹ̀ àwọn bànú Israel àti lọ́dọ̀ ó yà bí òye tọ́ àwọn bànú Israel yìí àwọn àrọ́mọdọ́mọ Yusuf wàtàwọn ọmọ ya tiẹ̀ ànábì Yusuf àtàwọn ọmọ ya rẹ̀ wọ́n èyí ṣẹgbẹ́ Musa wọ́n èyí ṣẹgbẹ́ Isa àwọn Ọlọ́run ti wá wá wọ́n ti wá wá wọ́n ti wá wá kí Musa ó tó wá dé tí gbóhùn láwá fún ní Taurata Taurata wá dé fún Musa yìí ó ń làwọn Yẹ̀húdí ń pariwo pé tíra àti gbogbo ayé gbọdọ̀ tẹ̀lé àwọn atún mẹ́tì kílẹ̀mù pé anábí Ibrahim tó jẹ́ bàbá ńlá bàbá ńlá bàbá àwọn ohun gan náà Yẹ̀húdí ni yóò ṣe wá jẹ́ Yẹ̀húdí yóò ṣe wá jẹ́ Yẹ̀húdí yóò ti jẹ́ pé tàwórẹ́tà ní ń tẹ̀lé ẹni ó ti wá tó ti kú tó ti lọ àwọn ànábì ní ojú ti bí àwọn ọmọ àwọn ọmọ rẹ̀ tún bí ọmọ àwọn ọmọ rẹ̀ tún bí ọmọ gbogbo wọn jẹ́ ànábì ọlọ́ wọn jẹ́ ànábì ọlọ́ wọn jẹ́ ànábì ọlọ́ èyí tá a fún tíra tó náà tẹ̀lé tíra tiẹ̀ gbogbo wọn ti wá wá ó wá dẹ́yìn lẹ́yìn Musa wá dé ẹ wá nítorí gbogbo ọlọ́ ti wá wà náà ọmọ lẹ́yìn Musa gbogbo wọn ẹ so make sense ọlọ́run ṣe ni ẹbí ẹjẹ́ máa dorú ẹ̀rú ọlọ́run ni àbíkílẹ̀ wí náà amtẹ̀kúrú náà inna Ibrahim wa Ismail أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى الله أكبر قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عند

وما الله بغافل عما تعملون àwọn lárúbáwá yọ́nù náà wọ́n ní ash-shay'u bi shay'i yudhkar ayúẹ̀kọ́ wọ́n ní nǹkan láàáfí máa rántí nǹkan ọ̀rọ̀ ìjọ mọ́rọ̀ kan náà táwa mùsùlùmí wọ́n fà láàrin ara wọn o náà ni ọ̀rọ̀ àwọn al-asha'ira ọ̀rọ̀ àwọn tára pé al-Asha'ira àwọn tá a wí yìí àwọn tí wọ́n ń jẹ́ Asha'ira yìí ìran kan làwọn náà nínú ìran àwa mùsùlùmí ààrin ní tí wọ́n ti àfikà pé wọ́n ní kí ni mùsùlùmí mùsùlùmí torí kí mùsùlùmí làwọn náà tó tẹ́bá rí bá ti wá wà yìí àáfà àwọn tán wá gbà fún òun lẹ́ni tí gbogbo ayé mọ̀ òun là á máa ń pè ní Abul Hasan al-Ash'ari kí ni mo fi Abul Hasan al-Ash'ari ó kọ́ rẹ̀ ní Ali ibn Ismail Ali ibn Ismail òun rẹ̀ Ali gangan ló ibn Ismail àmọ́ rẹ̀ ní Abul ìran àwọn tó ti wá wá òun la fi ń sàfihàn la fi ń pè ní Ali Ash'ari ó jẹ́ ìran tí Abu Musa alikini al-Ash'ari ó lògbèsè ayé àmọ́jọ́ náà tí yóò lògbèsè ayé ẹjọ́ eh, tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó sì kọ́kọ́ lo ayé rẹ̀ ó dàgbà sáwọn ẹnìkan lọ́wọ́ ẹ̀sùn ìsìláàmù náà ní ṣe o àmọ́ wọ ẹni tó dàgbà sí bí ká ní ẹni tí ìyá rẹ̀ gbé e lọ rí fẹ́ ní pé ọ̀tọ̀lẹ́ ni ó àmọ́ ìyá rẹ̀ wá gbé e lọ rí fẹ́ ẹni yìí náà pé ní Abu Ali al-Jubai Abu Ali al-Jubai yìí Mu'tazili ni nfa ra'sun lil Mu'tazila ọ̀gá ní fáwọn Mu'tazila gbọ́nà ọ̀dọ̀ ẹ̀ ló wá gbé ó jẹ́ kó ṣe pó rí ìlànà rẹ̀ làbúlé hasan ilẹ̀ aṣáàrí náà wá ń tẹ̀lé tó ìgbó pẹ́ ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún gbà tí ń súnmọ́ ogójì ọdún ogójì ọdún báyìí làbúlé hasan bá tirẹ̀ mọ́lẹ́jọ́ kan ló wá ronú pé ìlànà ká máa tako ọlọ́run ọba kò níròyìn yìí kọ́ wá pọ̀ ọlọ́run ọba ní àlímún kí ni túmọ̀ àlímún ọbọ̀ onímọ̀ àwọn wa ní nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni o bìlá ilmin kò símọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ halimun ọbọ oníṣúrù abẹ́kọ́lá ó ti tú àwọn ní bìlá ilmin nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni o kò sí ṣúrù lọ́dọ̀ rẹ̀ hakimun àwọn olùwọ́bọ̀ òjọ̀gbọ́n ayẹ́kọ́ àwọn ní bìlá hikima kò sọ́gbọ́n kankan lọ́dọ̀ rẹ̀ ọlọ́foríjì wà pa à ń pè bá ti o yíò làbúl hasan al-ash'ari wá wọlé ó ah! kí ni yóò correct ah! wọ́n ràn án láwí ìgbà tí ó bọ́ ta padà bí after àbí forty one days àbí how many days náà ló lò nù lẹ́jọ́ náà ló bá takò àwọn ọkọ bàbá ọkọ ìyá rẹ̀ àwọn ọmọ ẹ̀tẹ́jìlá ó bá gbógun tì wọ́n á ọlọ́run sì fún lógun náà jà ọlọ́run fún ní kí ni jàjàmá ó fún lógun náà jà ẹ ọmọ inú ilé ni ó rí wọn tán so ó rí ibi fún wọn lọ́rùn àmọ́jọ́ náà ń gbòó fóun náà kàn wọlé ìrònú lóró ìmọ̀ nìkan ló lò tó bẹ́ẹ̀ ó jẹ́ kó náà wá wò pé àwọn kankan ń bẹ gbogbo tá à ìmí ń bẹ tí láàka ìtó make sense ìjọ òun wá rò pé ó make sense ló wá gbà òun wá gbà pé ìròyìn méje kan bẹ tá a gbọdọ̀ fi rinlẹ̀ fọ́nà wọn àwọn tó kù bá àwọn òtọ́jú àti takò olóòmọ takò tọ́ àwọn nǹkan míì wá wà náà bẹ́ẹ̀ pé àṣẹ́kùbọ̀ kí ní àwọn ọmọ ó ní kíni oníbẹ̀ lára rẹ̀ àmọ́ ó kéde pé òun ò bá wọn ti mọ́ ó tún lò gbéṣẹ́ ayé bá wọn kó tó wá pẹ́ kóye tó wá yé yányán pé ẹ wá kí ni ń dààmú ara mi fi jù láàka ilẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run tó wá gba gbogbo nǹkan mi ìjọba ẹ̀kú gbà òun wá ní òun ò tẹ̀lé gbogbo ìlànà sí ìlànà yìí mọ́ òun ìlànà tó ń fẹ́ tẹ̀lé àwọn sàhábà an usuli diyani ẹ máa wọ pé kí kan ọ̀rọ̀ yìí a mú wáyé ẹ máa tó ń sọ pé àṣẹ ṣe yóò ọ̀rọ̀ ní máa ń jẹ́ ara ti ni tààrà ti ọ̀rọ̀ abúlé hasan ilẹ̀ aṣáàrí yìí níjọ wọn wà bí àtìgbà tí ó kú ọgọ́rùn-ún ọdún ti lọ nínú Islam wọn ì ọgọ́rùn ọdún kejì ti lọ nínú Islam wọ́n èdè kí ni wọ́n èbí ọgọ́ta ọdún tún wá gún orí ọgọ́rùn méjì ọdún ó di mélòó báwọn two hundred and sixty years wọ́n nígbà náà náà tó bí Abul Hasan al-Ash'ari ìgbà náà ni wọ́n tó bí Abul Hasan al-Ash'ari àwọn àkáṣì gbà pé two sixty years kọ two hundred and seventy hijira oníwọ́n tó ṣe kí ni wọn ni wọ́n tó bí i tó ọ̀rọ̀ sá lọ lórí gbogbo ààrẹ mi wọ́n sì ló kú ní nǹkan bíi three hundred and twenty four ìjìra níbo la wá ń lọ níṣẹ́ ìjọba mùsùlùmí ibi àwa ń lọ ni pé Abul Hasan al-Ash'ari ẹni bá rántí dáadáa pẹ̀lú àlàyé tá a ṣe ìpele mélòó ló fi nílé ayé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ báwọn pẹ̀lú dáwí ìpele mélòó nù bárakàlá fún ìpele mẹ́ta ìpele àkọ́kọ́ ìbẹ̀ ní ìbẹ̀ pẹ̀lú àwọn tání àwọn Mu'tazila ìpele kejì olówó bá Mu'tazila tí ó wá dáti ẹlẹ́ èyí ò láńpẹ̀ ní al-Ash'ariyya ìpele kẹta wá ní kíni ìdóhun náà dálẹ̀ yìí ohun ò ohun tẹwárí yìí tó dálẹ̀ ń pẹ̀lú pé bó ti ń tako mọ̀tẹ́jílà ńgbà náà táwọn mọ̀tẹ́jílà ò bẹ́ẹ̀ rẹ ni tó tako àwọn tó bẹ́ẹ̀ tó tún wá jọmọ inú ilé ó jẹ́ kó lé òtẹ̀lé èrò tó tẹ̀lé ń ó wá kí lánàá rẹ̀ kó spread káàkiri ní ogun yẹn bá ń sàfihàn ara wọn sọ́dọ̀ rẹ̀ ana aṣáàrí ana aṣáàrí yẹn ni pé ìlànà Abul Hasan al-Ash'ari ó ní kí ni àwọn tí bá wá ń tẹ̀lé ìlànà rẹ̀ àwọn làáwà máa ń pè ní àwọn al-Asha'ira almada yẹn pé àwọn tí wọ́n tẹ̀lé ìlànà Abul Hasan al-Ash'ari tó fọwọ́ ara rẹ̀ gbé kalẹ̀ ńgbò kúrò lọ́dọ̀ àwọn Mu'tazila ìlànà tó sì padà túbá kúrò ń bẹ́ẹ̀ nígbà tó tún padà rí òdodo ìlànà ó làwọn kan wá takútì sí ẹni ó sì nìlànà òun jẹ́ gíní òun ti túbá amọ́gbà wọ́n wá takú àwọn wá takú tí hun ìgbà ogun wá pọ̀ tí wàhálà wá pọ̀ pé ẹ̀wọ̀n ìjẹ́ dúró tì yí dọ̀lá àlùmọ́nì ẹni ó ní gan ti kú mẹ́rin wọn kọ́ takú wé kò ní ó kọ tíra báyìí wọ́n ní irú àwọn ògbà kóòlù kọ tíra wàhálà kọ́kọ́ ń bẹ̀ dì sí tèmi àárọ̀ yìí àwọn ọlọ́mọ kí ó sì gbára wá fà pé ṣé lóòótọ́ ló kọ́ àbí òkọ́ àti ìjà sí dì sí àmọ́ tó sì lálàáfíà ní kò kọ́ ọ̀rọ̀ yìí Abul Hasan al-Ash'ari èyí tó wá fi lọ́lẹ̀ òun làwọn míì ìwà dúró lé lórí dáńpẹ̀ láwọn Asha'ira tọ́ àwọn Maturidiyya àwọn náà àwọn náà fara pẹ́ ìlànà Abul Hasan al-Ash'ari kódà àwọn súnmọ́ra wọn púpọ̀ tó àwọn náà wá sájọ wà papọ̀ àwọn bá ní àwọn yìí gangan làwọn ń jẹ́ ahlu sunnati wal jamaa ibi à ń lọ́nu o ìgbà wọn láwọn láàlù súnnà ibi àwọn ẹjọ́ wọn bá wọn bá pé ah ìjẹ́rẹ́ máa pè ní ìlànà àlù súnnà yìí abúlé sáàrì gẹ́mọ̀ tí kó mẹ́rin yọ́n ní òkú mẹ́ orí ọ̀dọ́ wà ìlànà yìí wá kọ́ láàrin ìlànà ẹ̀ lè pẹ̀lú lànà yìí tẹ́wẹ́ tọ́jọ́ bá ìgbà wọn wà jáde náà bá làwọn ẹgbẹ́ kí gbogbo àfáàlẹ́ ayé tó já àfáàlẹ́ bí àṣáyọ̀ gbogbo wọn gbogbo àfáàlẹ́ ayé ìgbọ́ àṣáyọ̀ gbogbo wọn ọdún agbọ́ kódà aksaru ulama ilẹ̀ islam àwọn tó pọ̀ jù àwọn àfá islam kí gbogbo wọn àṣáyẹ̀rà أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله الله بغافل عما تعملون بغافل عما تعملون ṣe pé ìbéèrè táwa béèrè àwọn àfá mùsùlùmí àṣáyíwọ̀ gbogbo wọn ọ̀gá àfá nínú islam ìlànàgbà muhammad tí lànà àbúlásà ìlàṣà ìlànàbì tọ́ ànábì ṣe ìjírá after 260 years ná tó bí àbúlásà ìlàṣàrí sáàdínàbì náà àṣàrí lànàbì ah, àádáhùn ah, mọ́jọ̀ máa àwọn sọ̀hábà abúbákì ní kàlífà lẹ́yìn bá ní pé ìrọ̀ ẹ̀fìtà náàbì kún tọ́ abúbákì ìdí àkọ́kọ́ kàlífà lẹ́yìn ànábì ṣe àṣàrílò náà ẹ̀mẹ̀ tí ìbéèrè gan bí ẹ sáàmọ́ bèèrè ní wọ́n èbí abúbákì ìjọ àbí wọ́n èbí abúlásàn látà ìjọ abúbákì lólé ayé tẹwà mọ ìmọ̀ ẹ̀bẹ̀ nígbà abúlásàn láṣà nígbà wí yìí bàbá ńlá bàbá rẹ̀ kan bẹnu àwọn sàbí ànábì èyí ò ní Abu Musa al-Ash'ari tọ́ Abu Musa al-Ash'ari yìí tẹ́ lánà ọmọ ọmọ rẹ̀ tí ìwálé ayé lò náà kúlé lórí àwọn sọ̀hábá gbogbo wọn wá kú sọ̀hábá tá ní wọ́n lé ní 100,000 sọ̀hábí gbogbo wọn pátá ta ní ara ìlànà Abu Musa al gbogbo àwọn tàbí òun dání àrídání àṣàrí inú gbogbo wọn ta ló mẹ́tẹ́ pẹ̀lú abúlásàrí láṣàrí àwọn àsìkò tá ń wí yìí àsìkò tí wọ́n sì ń kó náà mọ̀ ìsìláàmù nú àsìkò tí wọ́n ń dáná ìmọ̀ ìsìláàmù nú àsìkò àwọn sọ̀hábà àsìkò àwọn tàbí òun gbólóhùn alùn súnnà wal jama'a àsìkò tó wáyé nù àwọn sàhábà wọ́n mọ gbólóhùn yìí àwọn tàbí òun wọ́n mọ gbólóhùn yìí àwọn èèyàn ti ń jẹ́ alùn súnnà wal jama'a wọ́n èbí tó abúlásà láṣàrí wà jẹ́ pé wà ní al-Asha'ira ó tún wà ní al-Asha'ira hum ahlu sunnati wal jama'a àá wọ́n tún wá ṣe hásùrù ẹ̀ sọ́dọ̀ wọn ìgbà míì wọ́n wá fi mọ̀túrì díjà fún wọn ìgbà míì wá ní wà minhum ahlul hadithi níwà àwọn ahlul hadithi yìí àwọn sàábé ahlul hadithi ni wọ́n tọ́lọ́dọ̀ wọn ni ká mọ́ kádìjà náà bìí bẹ̀rẹ̀ ẹ̀dàkùntà wá ní ahlus sunna báwọn

àwọn tàbí òun náà wà kódà àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin òṣẹ́ni ó mú àwọn tẹ́ǹtì lábúlásàlẹ̀ lájọ́ àrí ẹbẹ̀ látòrí Abu Hanifa látòrí tani Abu Hanifa ẹni wọ́kọ́ wánu lẹ́yìn Abu Hanifa al-Imamu Malik ibn Anas ibn Malik ibn Anas ọlọ́mọ́sá àbáyọ́ lọ́sí Imamu Maliki tọ́ Maliki kò mẹ́ntán pè alìmọ́mù ṣáfìí kò jẹ́ gíní kò mẹ́ni wọ́n pè bẹ́ẹ̀ alìmọ́m ahmad ibn muhammad ibn hanbal kò mẹ́ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ̀dá kò ń gbà gbogbo àwọn àfá àyíbá wa wálé ayé tán mẹ́ni wọ́n pè ní abúlé asánì láṣáàrí ẹ̀sì láwọn tó pọ̀ jùlọ àwọn àbá ìsìláàmù aṣáírọ̀ ni wọ́n a sì ní pé ọ̀rọ̀ ni ò jọra wọn ó takò làákàyè làákàyè sì takò ẹ̀sọ́ bá àwọn àṣà yóò fẹ́ fara wọn balẹ̀ ẹ mọ́ parọ́ mọ́ ẹ̀bẹ́ yìí náà ti ń du lẹ́wọ̀n ẹ̀yìn náà mọ́ du ẹ̀yìn ti ń du náà àwọn àfáà súnmọ́ náà gan padà gbà pé ẹ̀yìn ẹ̀súnmọ́lé àmọ́ akọ́rọ́ bùlùfẹ́rọ́kì ìlà súnmọ́ ní ṣùgbọ́n má àbúrẹ́dẹ́kùn mu ṣẹ̀díd àlẹ́hà ẹ̀yìn ẹ̀súnmọ́lé ju ẹ̀yìn náà káàtì tó máa sọ àwọn àwọn tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn aláṣà ìrọ̀lẹ̀ tí wà yípo àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ àwọn eléte kéte rẹ̀ ẹ̀yìn ayé àṣàyírọ̀ àwọn àṣàyírọ̀ kan takò yín àwọn àṣàyírọ̀ lè gba ogun tẹ́yìn wọ́n wọ́n rán tẹ́yìn wí yìí àwọn àṣàyírọ̀ lè mọ wíwú ẹ̀ níbo là ń lọ bóla tí ń bọ̀ jẹ̀mọ́ ò ní pé àwọn tó bá gba wájú ìlànà wọn làá máa rẹkọmẹ́ndì fáwọn tó wà lẹ́yìn kìí ṣe ìlànà àwọn tó wà lẹ́yìn láàmà wá fi recommend amin láàmà gbé lórí àwọn tó wà ní iwájú abàdànláà síbẹ̀ kí mùsùlùmí tó bá bẹ́ ṣẹ̀sìn rẹ kó yẹjú ìlànà àwọn tó gbà wájú yọtọ òun ìlànà àwọn sàhábà ìlànà àwọn tàbíùn ọlọmọṣà ràn án lọ́wọ́ olùwàwá ní tílíkà ummatun qad khalat. tílíkà ummatun qad khalat. laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu ya'malun. olùwà ní tílíkà ummatun kọ́dì kọ́dà olúwa láwọn ọdẹ rí àwọn àlè umar kan ni wọ́n wọ́n ti lọ gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí wọ́n ti lọ ẹmọ́ lẹ́ra yín mọ́ wọn ẹmọ́ jẹ́ kí ni ẹ̀hùn yahudi àti nasọ́rọ́ ẹmọ́ lẹ́ra mọ́ àwọn ànábì ibrahim ànábì ismail ànábì ishaq ànábì yaqub ọlọ́wọ́n ọba ní ìdí tẹ́ ẹ̀ṣẹ̀ lẹ́ra yín mọ́ wọn sì ni pé àwọn ànábì ọlọ́run yìí ní tí wọ́n ṣe láhá máa kàsàbà àwọn náà ní ìjọ ṣe wà lakum máa kàsàbùtù ìjọ yìí náà bá ṣe náà ti yín so ìjọ wọn ṣe kò sàǹfààní bẹ́yìn ìjọ yìí náà sì ṣe kò lè sàǹfààní báwọn náà oníkálukú ni kó kàn mójútó ìǹtí bá ń ṣe oníkálukú ni kó mójútó ọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́bà Allah subhanahu wa ta'ala ni wà látú alúna amma kanu ya'malun ọlọ́n ni àwa ní béèrè lọ́wọ́ yín pa ń táwọn tó ṣáájú yín sí ká máa mọ́ bí i táwọn ànábí ọlọ́n ti lọ́wọ́ sí abàdàndà ìdí rèé àwọn tó bá gbawájú àwọn náà náà gbawájú ìlànà tó tọ́ téèyàn máa rìn nínú ìsìláàmù wa yìí náà onílànà àwọn sàhábà ẹni pé ọlọ́run ọba ló dìdí rẹ̀kọ́mẹ́ndì wọn fáwọn tó wá àwọn tó bá wọn lùgbà láwọn yahudi àtàwọn nasara anabi náà fi rẹ̀kọ́mẹ́ndì wọn fáwọn tá a wà lẹ́yìn ìwọ náà má gọ́ra rẹ̀ o má ṣe kíni jama má gọ́ra rẹ̀ má jẹ́ nìkan má sàn ọ́ ẹ̀ kíní kan ní kíní kan nǹkan kan ní. àwọn sàhábà ìlànà wọn ló yanjú ìlànà wọn ló sì dá láàbíà abẹ́lẹ́wà ìmánìyàn ìwà أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عبد الله سبحانه وتعالى آه، قال مسانا يعني كوكوانا لو وسيالكم ما هو kò sí àdékùn àgbọ́yé ẹ̀sìn fún wa pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọlọ́run ìrìn ńlá a máa tẹ̀síwájú yóò tẹ̀sí nígbà tí bá ń di ọ̀sẹ̀ tó ń bọ̀ àmọ́ lọ́la agbára lọ́dọ̀ ọlọ́run ìrìn ńlá a máa pàdé lórí halqa umdatul ahkam àlàyé tíra umdatul ahkam ọ̀la ní ìlú wáyé Eh, abẹ́láwọn bá subhanahu wa ta'ala kó mọ́tà àṣọwájú ọ̀la ọ̀hún náà lọ ó gba gbogbo ẹ̀ ní ìjọsìn ní ọwọ́ wa ó sì já bá gbogbo ẹ̀ ibi <clears throat> tí yóò ti lérè níjọ́ tí ó bá ti gbé wá nídé gbé wá nídé máa nàbí gbé والصالحين والصديقين والشهداء وحسن أولئك رفيقا اللهم صل عليكم وعليكم السلام طيب àwọn tábà ní ìbéèrè ẹjọ́ àgbà ìbéèrè lóko ní ìgbọ̀sọ̀rọ̀ sókè a ẹ̀rọ wà sọ́lẹ̀ àwọn àgbọ̀n náà a ní ìgbà tó lè fà kí ọmọ fún ẹnì ọmọ ìyá méjì wọ́n ní kí ló lè ṣẹlẹ̀ tí wọ́n fi kọ́ra wọn ní ọmọ ìyá àkọ́kọ́ ọlọ́run kò fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ àwọn okùn kan bẹ tó bá sóyàn pọ̀ okùn tí ò lè já ni kò bá wù yín kẹ́ ẹ já ó kàn wù yín lásán ni àmọ́ okùn yẹn naturally okùn tí kò ń já ni irú ẹ̀ ní irú béèrè tí wọ́n béèrè ọmọ ìyá méjì tí wọ́n jọ bí wọn tí wọ́n jọ gba inú kan náà jáde tí wọ́n jọ mu ọmú kan náà ń tẹ́ fi ń jọmọ ìyá náà nù o ni pé inú kan náà lè gbà jáde ọmú kan náà ẹjọ́ ṣe kí ni lẹ́jọ́ mu ń tẹ́ fi ń jọmọ ìyá òjò máa náà lọ kódà ń tẹ́ fi ń jọmọ ìyá kọ́ ni pé nítorí pé ìyá òun ló wá sọ yín lágbà nítorí jọmọ ya ni pé inú tó gbé ẹni àkọ́kọ́ òun ló gbé ẹni kejì ibi tẹ́ni àkọ́kọ́ àmì ọmú tẹ́ni àkọ́kọ́ mu náà ni ẹni kejì nítorí jọmọ ya náà nù ẹ dákun kí ẹ wá ní mo kọ́ ọlọ́mọ ìyá tọ̀ ṣé mo kọ́ ẹ lẹ́ni tá a jọ bánú kan náà jáde ní ọ̀rọ̀ wọn kàn make sense èyí kọrí èèyàn ní ọmọ ìyá ìyá lọ́nà tọba kan fẹnu sọ ọkàn fẹnu sọ lásán ni. ọ̀rọ̀ ń ọfẹ́ fẹ́nu sọ yẹn kò ń ṣe reality lọ́kàn ìwọ náà kàn sáà ti tiẹ̀ but islamically ọ̀rọ̀ yóò nítumọ̀ ọ̀rọ̀ yóò nítumọ̀ jama kò nítumọ̀ islamically ìyí tí ó nítumọ̀ nú ẹ̀ ó ní pé kíyàn owó wo pé ọmọ ìyá mi ọ̀sẹ̀ mi tàbá jọ ṣẹra wa ẹja àjọ wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ mo kọ́ níyàá kí ní jẹ́ ọkọ̀ níyà tó wò bá kọ̀ ńkọ́ tàbí ẹ̀kọ́ ni mo kọ́ lọ́mọ tó wò bá kọ̀ ńkọ́ ọmọ tó wọ́ lọ́kàn kọ́nù tó ọkàn mẹ́rin ara rẹ̀ jìyà ó yẹ páwọn ọ̀rọ̀ yìí ní implication náà mo ṣẹ̀rí ọ́ ó ní implication ó àmọ́ bí a kàn ń lọ sáǹbọ̀ ó ní pé àwọn ọmọ ìyá méjì ọ̀rọ̀ ò mọ̀ ṣẹlẹ̀ mùsùlùmí ẹ̀dá pẹ̀lú àlọ́ yìí gbogbo àwa tá a bá la jẹ́ mùsùlùmí ta dúró déédéé mà pé ọmọ ìyá rẹ àwọn nǹkan kó ṣẹlẹ̀ tẹ́ mọ̀ síra yín gbọ́ bẹ́ẹ̀ bá wá ń síra yín gbọ́ yóò mọ lórí pé ẹ̀ síra yín gbọ́ kò gbọ́dọ̀ abadan láyé kò gbọ́dọ̀ dé ẹ yóò wá dọ́ta lẹ̀ pàtàkì jùlọ tí ìyá yín bá tún wá ń bẹ láyé torí pé tí ìyá yín bá ń bẹ láyé yẹn ọ̀ tún sórí ibú látara àyà ibi tó pọ̀lọpọ̀ àwọn tán láwọn jẹ́ mùsùlùmí lè ní òfúra rí o sojú wà tọmọ ìyá rẹ bá ní nǹkan pé á ọmọ ìyá mi pọ́ńtọ́ sí yóò dáa báyìí láti ṣe máa ń ṣe ìgbésẹ̀ tó gbé ikú díẹ̀ ọ̀nà báyìí ló yẹ kó gbà gbé eléyìí tó wí yìí á kò gbá mọ̀mọ́ sọ ní ọ̀rọ̀ báyìí mọ́ bá a ṣe máa ń ṣe pẹ̀lú ọmọ ìyá nìyẹn o dẹ̀ máa retí pé wàá rẹ̀ gbin lọ́dọ̀ ọmọ ìyá ẹ̀ ò bá àjábúrú ẹ̀ wọ́n ni àbúrò mi ní kó máa bá mi sọ̀rọ̀ báyìí àbúrò ẹ̀ náà ló lè bẹ́ẹ̀ sọ́bẹ̀ àwọ̀ ọ̀rẹ́ rẹ̀ ò lè bẹ́ẹ̀ sọ́bẹ̀ gbẹ́ngbà mi àbúrò rẹ̀ náà ni tọ́rọ ni yóò bìlíìfù pé kinní kan wà tó sọ àwọn pọ̀ yóò yọ̀ sí ọlọ́run so ọwọ́ tó yẹ káwọn ọmọ ìyá máa fi múra wọn nìyẹn àmọ́ lè asàfi ṣẹlẹ̀ wọ̀lẹ̀ ṣẹlẹ̀ màrí ó ba nínú jẹ́ pé àwọn tá à ń pera wọn lọ́mọ ìyá lè ní bí ìgbà tó ta ń bára wọn ṣe ni ẹlẹ́rù mi ọmọ ìyá rẹ̀ wàláì kódà kò lè fi wá náírà rẹ̀ bọ́mọ ìyá rẹ̀ ṣe ni débi tí ó wà wá kí lọ́mọ ìyá àwọn ọmọ jẹ àwọn àlùfáà máa ń pàtàn kan àmọ́ bó ti lálàáfíà tó tí wọ́n bá ń júwe bí Islam ṣe fẹ́ káwa mùsùlùmí múra wa lọ́mọ ìyá wọ́n máa ń describe bọ́mọ ìyá ti gbọ́dọ̀ rí wọ́n ní ìlú kan bẹ wọ́n ní kànga kan kànga náà dín kànga yóò wá ní gbogbo òru máa ń ní gbogbo abúlé yìí máa ń alówádìí ní ọdún kan ọlọ́dún yìí omi kànga ni káka discover pé táwọn bá ju igbá àfàmì sínú ẹ̀ igbá yẹn á kàn lé lẹ́ẹ̀kan náà tó bá pẹ́ okun rẹ̀ yóò kàn já máa lọ́wọ́ ni wọ́n wá rómi fàṣítà mọ́ àìrómi fàṣítà mọ́ yẹn gbogbo omi tí kálukú wá pọn sílé wá tán kò wá fún mi mọ́ kànga ìsìn gbogbo òlú lò wọ́n bá pè mí sí nìgbé ẹwà o kí ní tẹ́lẹ̀ ààrùn mi lò mọ́ nígbà tí mo bá lọ rèé agbọ́dọ̀ mo bá lọ báyìí o àwọnú kànga òní ẹ kànga ìjìn bí wọ́n bá wọ ọbẹ̀ àánú ọlọ́run yóò fi jáde nàmà wọn ẹlẹ́ẹ̀kejì gbogbo wọn tún wá ń gbé sórí wọn pé ó dàbí pálíjẹ̀nù kan ti kó wọnú kànga yìí àlìjẹ̀nù tó sì wọnú kànga yìí àlìjẹ̀nù la lérò pé ó ń dá wàhálà yìí lẹ̀ tàbá ní ká wọnú kànga sáàlì bálìjẹ̀ nù nìjà ni níbi ká lókún tí wọ́n ń sá sẹ́yìn nù ah, alálùjẹ̀ nù dé yìí ah, èmi ò tí ì bẹ́ẹ̀ ṣòfò ìyàwó mi níbi o àwọn ìyàwó náà ń pe ọkọ ara wọn wá ọlọ́run ò ní sọ di wọ́n sọ mí di ikú ọ̀sẹ̀ o má bá wọn wọnú kànga o kálukú wọn sá ń wọnú ara wọn á nígbò wá dọdún náà àmì tó dijọ́ náà lọ́kùnrin kan bá ní ẹ̀wà èmi ò wọ̀lú kànga èyí sì lọ rí bá ìjà náà nìjà àmọ́ mo lè lérò pé èmi ní borí àlìjẹ̀nù kálìjẹ̀nù yìí lọ lágbára lémi lórí kí n wá fẹ́ sá ìtì mo wá rò tí n bá ń lọ ẹ́ẹ̀dẹ̀ nǹkan kan mọ́ mi lára ǹjẹ́ ẹ bá dè mọ́ mi lára yìí nǹkan yìí ni wọ́n bá wọnú ìsàlẹ̀ kànga ǹjẹ́ wá dèun ó lè mí náà fún yín sígínà ti pé mo ń mi okùn mo ń mi okùn mo ń mi okùn èyí o sọ fún yín nù pé o ó yá ẹ máa fà mí bọ́ta wọ́n ní òkè agbọ́ yóò rọrùn ó ní àmọ́ májẹ̀mú tí ẹ bá wá di okùn yìí mọ́ mi lára jẹ́ ti gbọ́ instruction ti bá mi ẹni tí ó máa nù okùn yẹn ìyẹn ni pé main person tí ó di okùn mú gangan ọmọ ìyá mi ló gbọ́dọ̀ jẹ́ oníjẹ́ lómi ọmọ ìyá mi oníjìní ló gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹ̀yin ìlú ẹ̀yin ò wá fún ní sọ́pọ́ọ̀tì pẹ̀lú kẹ́ni mọ́ fàmí bọ́ta wọ́n bá àgbé rẹ̀ kálukú bá lọ nígbà òdìjọ́ tí wọ́n ṣe é ọdíkíní nìmọ́lá wọ́n bá ń ju wọ́n ju wọ́n ju wọ́n ju wọ́n ju wọ́n ju wọ́n ju ìgbà tó dé bẹ́ẹ̀ ó fún wọn ní sáì pé ó ti dénú kànga wọ́n sàrí kó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bí alẹ́yìn bí wákàtí kan or something like that ní bá mi okùn yẹn pẹ̀lú agbára gbàgbàgbà báwọn lè sí rí báyìí pé ẹ́ ọkùnrin yìí ti ní yóò yíwọ́ ojú ogun ti lé wọ́n bá ń fa bọ̀ ọmọ ìyá rẹ̀ tó wá wí gangan ló jẹ́ main person tó máa nù ọkùnrin lóòótọ́ wọ́n ń fàbọ̀ wọ́n ń fàbọ̀ wọ́n ń fàbọ̀ wọ́n ń fàbọ̀ ẹni gbà tó dáàrin kan ẹ̀dẹ́ adíkànga méjì wọ́n mọ́ rí tẹ́síṣẹ́ ńgbà wọ́n ń fàbọ̀ àwọn kan ti lọ ń yọjú wò pé kí ní ṣẹlẹ̀ wọ́n ti ń fàbọ̀ ìgbà tí ó yá tí ó di pé wọ́n mọ rí òye wọ́n wá rí pé ah, àwọn ò rí òye pọ́kùnrin mi ní bọ̀ wọ́n kàn rí pé kinní kan ti dàbí kó bo gbogbo kànga àsán kìkìdá àrùn ni Ah, ẹ̀yà ìmọ̀ ìwòwò ọ̀nfàbọ̀ ọ̀nfàbọ̀ ìgbà táwọn kájú á rí dáadáa pé a ah, ìdí bọ̀ yìí ọkùnrin ìwọ́n ní bọ̀ yìí mọ́ àbá ní kálukú bá ń ju òkú lẹ́ẹ̀díẹ̀ díẹ̀ náà máa ń ferege ń ju òkú lẹ́ẹ̀díẹ̀ díẹ̀ àbá ká tó rí ká tó bọ̀ wọ́n ní gbogbo ara abúlé náà bá ju òkú lẹ̀ ó bá ku ọmọ ìyá rẹ̀ òun náà wá padà fọgbọ́n súnmọ́nù kànga ó wá rí pé kìíní ìrìn ọmọ ìyá mi ẹ mọ́ bọ́ta ẹwọ́ tó ọpa mí lọ́mọ ìyá èmi àti ẹ náà àlejò kan ó bá ọlọ́run lálejò lẹ́yìn náà bí ó sì wọ lọ pa mí ni o àbíjí ni àbí mi máa bọ̀ ibà ń wọ́bọ̀ ń wọ́bọ̀ ń wọ́bọ̀ ń wọ́bọ̀ jọmọ́ ọlọ́run ló mọ̀ ní kọkùnrin yóò ronú rú làákà ìbáyìí ṣẹ́ríngbà tí yóò dé tí yóò wọ́ kíní nì tí yóò wọ́ bọ́ta tí yóò wọ́ tán tí yóò dókè báyìí ló bá di pé ìnàkí ńlá kan òun ló bára rẹ̀ nù kànga ó ní tí kálukú bá ju ìfami sí inú odò ó ní ń fa igbá àfami mọ́ ọlọ́wọ́ tí gbà fi ń jábọ́ ìnàkí ń lọkùnrin ní wá ń bájà ń sálẹ̀ ìgbó pátán lóru òkú rẹ̀ orí ní wá ń gbé òkú rẹ̀ bọ̀ òkú nàkí ó ní kíni ó làwọn èèyàn rí kálukú fèrègbè ìgbà tí ó fà á bọ́ta báyìí tó jùlẹ̀ bá yóò kàn ní pé àá òkúrẹ́ léyìí yóò wọ́n àá òdì pé ọmọ ìyá òun jíje gíní ìdí ń pán okùnbọ̀ wá sókè awá dì mara wọn gbogbo àwọn ará àdúgbò ìgbà ju kí nílẹ̀ gbìgà ẹ ó ti pàlìjẹ̀ náà ó ti pàlìjẹ̀ náà ó ti pàlìjẹ̀ náà àwọn àjọ àwọn ẹ congratulation ẹ yá kẹ́yẹ bọ́ra yìí dàgbọ́ òun ní ọmọ yẹ̀yẹ́ okùn yìí lẹ̀ yìí ká lọ́mọ ìyá rẹ̀ náà jùlẹ̀ ni ṣé ẹ mọ̀ pé ikú tí ìnàkí ò rí ipa ipa dàbọ̀ sínú kànga pẹ̀lú wéètì yẹn oní padà sókùn bá kú rẹ̀ torí pé tó bá ju okùn yẹn lẹ̀ yóò fúrí ìlọ̀sàlẹ̀ ní yìí along the line ó lè forí gbá kìíní kan ó lè fapá dá ó lè sẹ́kú mọ́mọ́ èyí yóò kú sínú ìtàn pè lọ́mọ ìyá náà tàbá pèèyàn ní ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n àtàbúrò irú relationship tó yẹ kó wà láàrin ní òní ẹwà rẹ lómi kò ní ná ní àbúrò rẹ̀ kódà ẹlòmí ó pàbúrò rẹ̀ dùkó rí pé ah, báwo ti ẹ̀ ní láìpẹ́ ẹ̀ kí ni next thing lórí ọ̀rọ̀ ẹ̀ kéwù lọ ké ni àbí àbí wì lọ fẹ́ ká wọ́n ò lè kéwù nìkan ń gbọ́dọ̀ kàwé sí o ò lè kàwé nìkan ń gbọ́dọ̀ kéwù sí o kí wá tìwé yóò tó ayé gbé mọ́ o gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ bí èyí má ti fẹ́ lábúrò yẹn nìyẹn ẹlòmí àbá kò wábùú rẹ̀ lọ lérí kó kàn ní kí wá ní kí ó dé àmọ́kànní wá kí ẹ náà ni ẹlòmí ò ṣe bẹ́ẹ̀ ni ẹlòmí ò wẹ́gbẹ̀ rẹ̀ lọ lérí ẹgbẹ́ ẹlòmí ò wábùú rẹ̀ lọ lérí ọlọ́run kò forí ju gbogbo olúwa yìí náà tí wàhálà táàrí bí i máa tàwọn nǹkan alẹ́lòmí nǹkan kò dí lọ́wọ́ kò kàn mọ́nu ni ṣòwò òkè ṣé kíní kan ṣé dáadáa ni ìyàwó ẹ̀ńkọ́ ọmọ ẹ̀ńkọ́ kíní kan àbí ìtú òtí ẹ̀ obìnrin gbéṣẹ́ ayé ẹ̀ àbójì ẹ̀jọ́ ọmọbìnrin làbúrú ẹ péjòkó kí ni next thing báwo lọ́rọ̀ skul kò ti parí báwo ni o fẹ́ marry ni àbò fẹ́ continue o fẹ́ ṣùgbọ́n ni àbò fẹ́ ṣàwọn tó wá fẹ́ marry irú ẹjú wa fẹ́ rẹ o irú ìjà àbúrò wa bá ti mọ̀ bá lónú. ẹlòmíì wa ń bẹ kò tè é ná ní ẹ̀gbọ́n tè é ná ní àbúrò kódà ẹlòmíì ná ní ìyá tẹwárí àwa tó àwa ń bẹ lórí ewu jù lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa ó ní àwa tá a bá níyàá tẹ́líbẹ̀ ń lágbára o torí ìdùnnú ìyá ni kó mọ rí àwa ọmọ rẹ̀ tó bí pé kí ni o àsopọ̀ níjọ́ tó bá ń rí wa pa pín rẹ̀ rẹ̀ yóò mọ̀ bànújẹ́ ìwọ tí a bá wá ń rí pé wọ́n ló yẹ kọ́ ọ̀rọ̀ tó bá rọ̀ aláìlú ìyá ọ̀nà méjì sẹ́ kódà kó mọ rẹ̀rìn sí ọ ọlọ́run níjà sórí èèyàn lọ́mọ níbi ká kọ rẹ ní lọ́mọ ní application wà kì í ṣe níbi ká kọ rẹ ní lọ́mọ ìyá níbi ìṣẹ̀lẹ̀ àmì o torí pé tọ́rọ̀ bá débi ogún pínpín ọmọ tó ti lọ kọ̀ lọ́mọ tí ó tún wá lọ jogún rẹ̀ bí wọ́n ti lọ kọ́ ayé ẹ̀kọ́ ni so òun sì lè jogún rẹ̀ so àwọn àfáà ṣáà lọ́rọ̀ tó pọ̀ níbi agbègbè ìbẹ̀rù ọlọ́mọṣáà ṣàánú wa àmọ́ òdodo ni pé ọmọ tó bí tó bí tó bí fún ara rẹ̀ wọ́n lọ fún ya rẹ̀ lóyún ọwá lọ kọ́ lọ́mọ àtọ́ ẹlòmíì ni ó tún yóò kó sínú ẹlòmíì lọ ní tún láyé wà ládùúgbò so ọ̀rọ̀ tí ó wà ní alistic ni Allahu ta'ala sọ abẹ́rẹ́ wọn Allah subhanahu wa ta'ala ní mẹ́lẹ̀ wa karamihi wa ilẹ̀ wa fadli an yazidani wa iyyakum ilman nafi'an ó yẹ kálukú wa ká bá níbi tí ó gbélé ibi tí a ti gba làádá ọlọ́kùnmọ́sá san oníkálukú wa náà ní ẹ̀sán olóore. وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته